yàn o. ajibẹ́rin ní sọmọ fún ajíkọlá ní sọmọ òrìṣà òṣùmàrè ẹ̀gọ́ níbẹ̀ lójú sọmọ tí ń dẹ́dẹ́ tí wọ́n mọ òrùn mi làwùjọ́ ní bàbá tòde ọ̀run fà yé ọdọọdọ ọ̀nà pàdé àwọn ẹ̀yà ní oṣù ọ̀gbà lóríta àgbàǹsálà bàbá níbi ni wọ́n bá lọ dé wọ́n láwọn lọ́ọ̀rẹ́ pàdé ayé jẹ́ kókó bí bá ṣe fọ́ kó lápẹ̀rẹ̀ bí àwọn ṣe èyí ìyá àgbà ẹni gbá bọ́lọ̀ ní kóru tẹ́ni. ààrẹ ẹlẹ́yẹ lọ́dára ìyanu ẹ̀. àyànmọ́ ẹlẹ́yẹ ẹyẹ kú ẹyẹ kú ẹyẹ ọmọ ajá ṣe sinimá yìí ó falẹ̀ yà ó fakọyọ àwọn àjẹ́ ẹlẹ́yẹ tó kópa àwọn awòjà igi tó kó tó ń para yìí kájà ń jẹ tó ń pèrò ọ̀nà tẹ́lẹ̀ kọ̀ ọ̀run nínú sinimá titun yìí àyànmọ́ ẹlẹ́yẹ àwọn àjẹ́ mi ayé jìgìjìgì ó dọ̀dọ̀ àjàgùnmọ̀lẹ̀ olórí ìmọ̀lẹ̀ wà ó apá àjàgùnmọ̀lẹ̀ gan ò ká o ìkọ́tẹ́ sinimá ìgbóná rẹ̀ jìrìjì dàgẹ́nìjì òdìbò náà yàtọ̀ méjì wà nájílẹ̀ yẹn ló pèrèdúsẹ̀ ṣẹ́gun ògúngbè ló direct tàbẹ̀lì ojú ògúnmọ́lá títí àbálògùn níka kọ́dìrì mọ́fì àfọlábí ṣẹ́gun ògúngbè tóyọ̀sẹ̀ adẹ́sànyà ọmọwùmí adébísí ọ̀bàrìṣà peter fatomilọ́lá abẹ̀ní agbọ́n abidjan ògúndẹ̀mí amọ̀tìyẹ oyébóyí olórí adéọlá olùlàṣẹ́gun gani ọlábànkẹ́rin dagoro hundred years ajá abidjan ìyàbọ̀ nǹkan sisi kọ́dìrì ọ̀làdé àjàní àtòrí bẹ́ẹ̀ wù gbígbó ànájílẹ̀ yẹn fúnra rẹ̀ ṣẹ́gun táwọn àjàn ọmọ tọ́pẹ́ ọbaṣọlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun yìí àyànmọ́ ẹlẹ́gẹ́. ìbá sùn wọ́n wàá pàṣẹ méjèèjì pọ̀ ọmọ ẹ̀gbọ́n mọ̀dẹ̀ láàárọ̀ ògiri. àwo ó ti tó tọ́ ọbẹ̀ nu jẹ́. àjẹ́ nìyá rẹ̀. sinimá titun àyànmọ́ ẹlẹ́yẹ ó kọjá bẹ́ẹ̀ grab your copy now. ẹjọ ẹjọ jẹ jẹ ilẹ̀ wá síbi tẹ́ ń gba lẹ́kùn gbègbègbè ẹ̀yin lẹ́rẹ̀ ẹ̀yin lẹ́ ń gbọ́ lẹ́kùn gbègbè kí ló jọ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. zazu mo penetration multidimension. ó parí <laughs> wọ́n ti wo bíbí nàìjà gba ìwòsàn ní tájà náà rọ̀. namonation zobe zobe ṣiṣẹ́. Zazu! Zazu! Zazu! Mo kí mi sọ̀rọ̀, mo bala tẹ̀sán, mo ti fẹ́ tata pẹ̀tọ̀. Kí ló jẹlẹ̀? Eh, uh, uh. Gbogbo ká kọ́mọ́lá ká lọ́jọ́ máa gé tẹ̀sán kí ni kò mọ̀ wọ́dà. Mo tó mi lọ sí níbi níbi eh, eh, tó. Ẹ máa jẹ́ ọlọ́tọ̀ ní kẹrin sàásìkò tọ́pẹ́ yìí ò rìn sí àsìkò ni tó lọ́wọ́ dàbí pé mo fẹ́ fọ́mọ ọ̀gá mo fẹ́ ó yé yín tó lọ́kọ̀ọ́jú mi fẹ́ lé fẹ́rẹ́fẹ́ ẹ máa jẹ́ o ibi ni mo máa wà o nínú ìyá rẹ̀ àtọ́ máa ní kí n wá o ibi àdìmọ́ dúró sí ni mo dé gbọ́gbọ́gbọ́gbọ́gbọ́. jẹ́rìí zazu ló parí o. ẹ bá gbọ́ sáré náà sọ káì mẹtẹkẹ sọ sábà bíbí ìdàgbọ́n yìí sọ bèké mi wọ́n tún àlà ó mi ibi náà bá ní mo máa jòkó tí mo máa jáde tí mo gbá gbá gbá gbá tẹ̀sí ń bà mí o létà mo wá létà ìsìnkú àtúbàkì jẹ pé àjẹsára tí mo jẹ wọn látàbúlé wa ni tó bá ṣàjẹ́ sí ládùúgbò jẹ́wọ́ látàbílẹ̀ wá ní ìfáàtì ẹ̀mí mi ti máa disappear ẹ ṣe sá ṣe ló máa rèé tó gbá gètò gbogbogbò kàlàpọ̀tẹ́sọ̀ kàlàpọ̀tẹ́sọ̀ kò sọ ìbò tó sọ̀tọ̀ bóyá sọ ìbóyá tọ̀ ló dé aṣọ mú ṣé o bí kò yí sẹ́nu ẹ̀ lẹ́bàá wá o. mo protection violation. ka ina zuwa. kai kai kai in ba ka mada haka ni ka sai na mare ka wallahi talai. ba take so. kọ́lọ́ mọ̀ àjẹjọ́ ibùkún láyé tí mo wá òbọ̀lá màtún já sí o bóyá gẹ́yà nàbí kú tọ́ọ̀nù eh, eh. iye tẹ́ ìtún sọ pẹ̀lú tí wọ́n kò yé mi mọ́. Eh, madam madam kí lè fẹ́ gangan ẹ sọ fún wa. jésù illumination masculination and kí fi ṣàpọ̀jọ́n. mo ti gbọ́ kí wàá lè fẹ́ ká ṣe báyìí. zazu zakin zakin kí ló ń sọ ọ fẹ́ gba kọ́kọ́rọ́ lẹ́kùn kọ́kọ́rọ́ kọ́kọ́rọ́ tó fi sílẹ̀kùn náà sọ. Ẹni please please, don't don't don't don't don't don't don't don't don't don't don't don't Abi sọ́jà. Don sut. Abi sọ́jà. Abi sọ́jà. Kai. Kai. Kai. Kai. demonstration demonstration ìlànà kò sí. kí ló ṣẹlẹ̀. Sàmú Sàmú Nakil Nakil demonstration. Akpọ̀kà. Ife! How come? Báwo ló ń ṣẹlẹ̀? ìtara wa láti ń gbáriwo láti sáré wọlé ká tó yẹ ká tó pọ̀ torí ìbọn fún Joshua. Ah! wọn láyọ̀ ọ̀gá. kálọ̀ ìbọn. níbo ló ti rí bọ̀. máa fi epo pa mí o epo. àbíyá iná máa kú lé wa. máa epo pa mí epo. máa fi epo pa mí. waka na na na, ilang waka oh, ilang waka na na na. psychology and combination ẹ̀kọ́ Hmm? Zazu! Zazu! Hey! Zazu! No! Àǹtí, ẹ jẹ́ wa máa wọnú mọ́tò lọ. Ẹ fọkàn balẹ̀, máa lọ sílẹ̀, máa lọ mú wá sí. Ẹ jọ tó lọ lọ́wọ́, ẹ jọ tó lọ lọ́wọ́. Ẹ má yẹ káwé ìwọ́n rí ní ẹjọ́,

sopo. Mopoclation. Topo. Nanunation. Antito pota po. To. No. Apo. No. Se. No. Oyapo. Zazo. Laso. Zazo. Zazo. Zazo. Zazo. So. So. Zazo. Olúwa àbá ọba tó ń gbé wa ga gbé wa ga ẹni bá sọ pé òun ó di tẹ onítọ̀wọ́ abínú kú lásán òṣè anígílájẹ àìlá eégún màgájí ọ̀run rè rẹ. Daddy, dàádì tèmi nìkan. ọmọ Amari. Daddy, mi wà bẹ́ẹ̀. bob suri shop shop shop knock. Daddy me. jọ please má palantia. Cigarette sígírẹ́tì tá a rán ẹ dà. òòrè. Ah, ọ̀dọ̀ ya bọ́sẹ̀ ló ti lọ ra sìgá yìí ni. Ah, ẹ̀ náà mọ̀ pé ya bọ́sẹ̀ nìkan ló máa ń ta àwọn ah, ah, sìgá tó ti gbó. old secret ló ń tà. èmi náà mọ ẹni pé gbogbo fìlà àti bẹ́ẹ̀ yàtọ̀. ìgbà tí ó sì ráìbà fún ládùúgbò òun náà la máa máa bára. bẹ́ẹ̀ni hmm. wọn ní sìgá tó ni bàbá mi gbogbo kíní ìdẹ́ ń gbélé àwọn yìí ó tún pẹ́ pé smoker lẹ́lẹ́mú nígbà àwọn smoker máa ń kún kékeré bá mi kíní yìí ẹ tún ọtí lé lórí bàbá ẹ wá lè kú very young àbí. no mo kàn sọ nǹkan tẹ́ ń gbé pọ̀ ni. the smoker liable to die young so o ti ń rí sign pé bàbá ẹ fẹ́ kú young. no ẹ̀yin ti darúgbó ẹ lè kú ẹ bá mú jù bẹ́ẹ̀ lọ ẹ lè kú bá mi ẹ sá máa rọra. wọ́n ní kó careful ó kéré púpọ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ ńláńlá tó ń bọ́ lẹ́nu ẹ sí bàbá ẹ kí n tó dé àyìnlá ọmọwúrà volume tí mò ń kọ lọ má jẹ́ gbé another volume lé fún ẹ ǹjọ́ gbọ́ wípé ẹni bá robi sí mi ibi àbá ìyá yín ni wọ́n máa jí gbé kórí fún wọn ohun tí ẹ bá rò á jẹ́ tiwọn ẹ gbọ́ pé wọ́n gbólúmọ ẹ gbárí láyé tó bá wùn ẹ rókù sí bàbá ẹ tó bá kú before twelve o'clock lọ́la pè mí lọ́mọ àlè ìwọ ń roku ṣó o mọ tí gbogbo tí mo ti forí mi là ọmọkọmọ ló fẹ́ yà. ọmọkọ yóò tẹ́ bí ilé ayé yín ìgbà tó ń hùwà ikú bastard rádaràdà má jẹ́ ń fi orin àyìnlá bá tiẹ̀ jẹ́ kó jẹ́ kó rí ẹ̀ fapò. sorry sir. bá a ti wọ́n sọ pé i can die young. wẹ́n náà ẹni tẹ̀ ti darúgbó náà so smoker rẹ̀ dáhùn. arúgbó òṣìwọ́ lẹ̀gbọ́n ìyá ẹ̀dá tó fẹ́ kó kú young. Ah, bá mi bá mi. o ti fẹ́ máa bá mi ṣe competition nù lè yàbí láti máa sọ àwọn ọ̀rọ̀ ńláńlá sí mi o fẹ́ tẹ́ wọ́n ló mọ iṣẹ́ tí gbèrè ìyá ẹ̀ tó tó tó gbé kalẹ̀ bastard. Ah. ọmọ fẹ̀pọ̀ tó kò fetí síbi ó oníranù ẹ̀yàwó ló ń jẹ́ àyìnlá ó ti gbé orin gidi lọ sọ́run òṣì orin ló dẹ̀ kú tí everybody kọ́ dẹ̀ ń jó sí ara orin náà ni ẹ̀fẹ́ ìjókù ni o ẹ̀fẹ́ ìkókù ni o. ẹ̀gbọ́n ìyá ẹ̀ ló máa kú. láì ah, ah, ah, sìgá ìjòrò kẹ mélòó ni mo sì mú bẹ. àbí ọmọ ó yọ sìgá ilẹ̀ yìí ṣe bẹ́ẹ̀ yọkan ni mo sì mú ti jòrò ó dàbẹ̀ pé bíi mẹ́ta mẹ́ta àbí mẹ́rin ti dínú sìgá Bob Suri Suraju. Bob Zuri. Sir. Joe, please, can I see jẹ́ kí n rí ẹ? Eh, sìgá tí o ti mo fẹ́ mú kan sínsìn kí n Mo rí i pé bíi ti fánísì mẹ́ kí ló gbé sìgá. ba mi ṣe bí ìgbà tí mo máa lọ rà ẹni pé kí lọ rà lóde àbọ̀sẹ̀ ẹ̀yin náà lẹ́mọ̀ pé sìgá àbọ̀sẹ̀ tí olden days ló máa ń tà. Bóyá sìgá tí days yẹn ọ máa ń yọ kúrò ní ẹ̀sọ́ kò kí n pé ẹran kó sìgá bí mẹ́ta. hello hello bob suri yeah, tẹjú mọ́ ojú mi dáadáa. sọ́rájú ìwọ ló jí sìgá yìí. ṣé èmi àti fẹ́ máa jọ kọ̀ǹpìtì pa sìgá. gbogbo ẹ ó dán ó dán ṣé mo rí pé mo yúùsù mọ́ ká ṣẹ́ ìpè. èmi náà mọ ilé lọ́tìkọ̀ yẹn wá ṣàlejò ṣépè fúnra wa ẹni tó bá mú sìgá ká sọ pé kí lè wó pa tòun. wẹ́ẹ́nà ní ilé bá máa wó pa yín èmi ò ní sí ní. ilé bá máa wó pa ẹ̀gbọ́n ìyá ẹ̀ ṣé mo ti ṣe ìpè yẹn ni tó níjọ́ tí ilé bá fẹ́ wó pa èmi ìwọ ò ní sí nílé àbí. ẹ ẹ tuntun ṣé ẹ ẹ ẹ ti mu sìgá ní ìtẹ́dúró yìí. ẹyọ kan ni mo mu gbogbo sìgá ti joró nu pálí báwo ni fanish. nígbà tẹ ẹyọ kan ọ̀dọ̀ ìyá tẹ́tẹ́ bí kí lọ́ra sìgá sìgá àwọn arúgbó ló máa ń tà mi ò ṣú ọ o ti mu sìgá bi. ẹyin fún ara yín kọ́kọ́ lẹ jálá ní orí sìgá. èmi ni mo jà náà. ẹ so bọ́ọ̀lù wa lọ. báwo ni fẹ́ mọ̀ sí ìpín ọkọ ló mú sórí ọ̀rọ̀ sìgá yìí ọ̀rọ̀ sìgá yìí ó tojú sú mi o. ẹ kí ni mo ò dà. Ah! sórí. sá. jọ yíyà o ló ti fọnú gbẹ̀yìn. n tẹ́ pé mo fọ́ ní àná àtẹ̀ ni. ìwọ ò ṣe inform mi pé o fẹ́ gbé blow wa gbogbo bó ṣe blow eh, ẹnu ẹ sí mi yẹn ṣé o mọ tó máa fi affect mi. kò ah, ah, lè affect yín dáadé. ẹni tó bá mú sìgá yìí èpè ni màá ṣe. dẹ́kìdá. orí yẹ ò dáa ṣé mo tún ní kó gbẹnu wa lẹ́lẹ́kejì ni. spanish kò kórè burúkú ẹ lọ. gbẹ̀dẹ̀ rẹ̀ ṣe pé nǹkan ṣe é mò ní kílẹ̀ ara mi ni. dáadáa. òun náà lẹ́yìn tó mú sìgá yẹn lẹ́wẹ́ kí kí lè máa wò pa yín. kí lè máa wò pa ẹ̀gbọ́n ìyá ẹ̀. ẹ ah, ẹ wò ó wà mi ò èmi ò láìkí ẹ wà. èpè tó fẹ́ máa bá mi practice yẹn nulẹ̀ o fẹ́ kú lójijì ni ó yẹ it is not necessary kọ́kọ́kọ́ mọ sinmi because gbogbo òṣì tó fẹ́ máa ṣe yìí àwọn ará àdúgbò àsinmi ti ń bá kú ó lè kú anytime tó ti yẹ tí wọ́n ń gbẹ́nu òṣì wa tí mo ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé a máa fi èpè end up tí wọ́n sọ pé ká bẹ̀rẹ̀ èpè ṣé tí n bá ṣe èpè ṣó ní kú lójijì àbẹ́ẹ̀kọ́ sórí ẹnu ẹ̀ lájọ wa yẹn o. I'm sẹ́yìn ẹ̀rẹ̀ ṣùgbọ́n kí ó kú ẹ̀rẹ̀ ṣùgbọ́n rí àríwó ẹ̀ṣọ́ra ìgbà àtàkùn lẹ́yìn ìgbàgbọ́ mẹ́sẹ̀ àtàkùn agbára big boy. orí ta ni àwọn ẹ̀ka ṣe é nígbà wo àwọn ẹ̀ka ẹ̀ka ọ̀rẹ́ mi. alágídé mi já gbogbo torí màmá bàbá mi lé omi ṣe mi lọ́rùn lóore ajágídé mi gbé ajágídé mi já gbogbo torí. Shigiyo, shigiyo, shigiyo, shigiyo, shigiyo, shigiyo, shigiyo. Got me something from my way up Hit back, back, play my phone Baby, show you and how much I just know my charity Yeah, but I know Got me something that was fine, my way up Hit back, back, play my phone Baby, show you and how much I just know my charity Love you be my greatest sin Said I was done, but see I'm here You don't make it easy, rah, to stay away from your heart. Shiba, oh Shiba, girl you make me sinner. Shiba, oh Shiba, no make me pull the trigger. Never say never, no I can't do another. Oh Shiba, oh be don't wanna be so loser, no. But, Pick up, pick up, pick up my heart. Back to sorrow, back to sorrow. Can I be the one for you, one for you? Voice, oh, oh, My body on you, your body on me. Don't say, come on, you know this. Come on, you know this. Come on, you know this. Everybody don't say, come on, you know this. Come on, you know this. Anything for my love, Come on, do is anything. If dance to my music, then they show me love Girl, I just want another one to love Say I got one life, make me leave and say I don't try to Nuclear patterns are the way I get stamina and I get second Trust you every hustle that gets steady Kill a t-shirt off in my shape Nuclear patterns are the way One time ọmọ ayé ni mo mọ̀ kí n káná. Ìgbàlódé màtá já, always on you but you dájá. Before you know the twenty one now now, ṣàbí tó ṣàtọ́lá. Baby baby náà tọ́lá. Àdáyà fi ọ̀nà bá, ṣàlè ríra lépa. Àṣàbí Baby baby náà tọ́lá. Olúwa mi ti dé. mouth. géètì yẹn mo fẹ́ rà àlejò kẹ́nikẹ́ni ó má wọlé bó ti di sísè ẹnikẹ́ni ò tún wọnú ilé. àwọn bàbá káàsì rèé o. how <laughs> are Yeah. Yeah, come right in. Yeah. mọ̀ nígbà tá a máa lọ fẹ́ ọmọbìnrin ní ìṣẹ́ kejì oúnjẹ náà náà fi mú wa mọ́lẹ̀. you remember you remember. a <laughs> dà fún ẹ. ọmọ ọlọ́rìbù pé ṣé ọlọ́rìbù tún mú ọmọbìnrin ó tún mú lọ sí skul bomi láti kóúnjẹ lọ́tọ̀. èlé ẹgbẹ́ ìrònà abínibí lélẹ́yìn. Ah, ah. nígbà tó tún wá délé ọkọ ẹ̀ tán ọlọ́run ṣe níyàwó tó dáa hmm oúnjẹ kò fi mú wa mọ́lẹ̀. oúnjẹ iná ni. <laughs> ẹ wẹ̀ ẹ́ guys ṣẹlẹ̀ appetizer lásán ni oúnjẹ yìí ń bọ̀. sir hope you don need anything again. no no no no okay for now. wàhálà lùbàdì kan. ọmọ dáadáa. wá wò mí o. kí ló ń ṣẹlẹ̀. torí ẹni tọ́lọ́ ń bá fún níyàwó ń gbé ayé yìí bàbá ọkọ mi mm. ìyàwó wa ẹ ṣáà wá surprise mi mọ́lé ẹ wá ká mi mọ́lé mm. ẹ má wọrí ṣeré lè tẹ̀ ń yìí mm. appetizer ni nǹkan tí mò ń ṣe mm. ojú kéèyàn fi lè pọ̀ tí kò fọ̀nà roka in fact ah, i'm telling you dining gan ò lè gbà àfàìmọ̀ kọ́ wáyé pé ẹ máa kó nú ẹ̀ sápò lọlé honestly. mo ti sọ̀rọ̀ ẹlẹ́yìn kò tó débi mm-hmm. ṣé tí wọn bá ti fẹ́ yàwó tó dáa ní ayé tá a wà ọwọ́ ẹ̀ ló wà paradise on earth ni. Ah. àmọ́ tó bá tún ṣe ìyàwó fẹ́ ó ti wà ní ẹ̀fà yà rẹ̀ nìyẹn. Ah, you are right you are right honestly. ṣọwá jason uh-huh. senator wa maye right. i can see. values tó ní ló radiate lára wa. yóò wọ́n gbà bẹ́ẹ̀ bí wọ́n ti sọ wá sí. you that again. thank you sir i'm so flattered. <laughs> thank you thank you. ẹ wo ẹ má bínú ṣe ti gbèjì mo fẹ́ excuse ọkọ mi. Oh, darling. Mm let me see my wife. you know what no worries. i'll get back. ẹ máa ṣe fàájì lọ. ẹkùn ah. ẹkùn tí ò ń jẹ ẹran ẹka ṣì. báwo ló yẹ ń sọ yorùbá yìí rọ di. i got it right. <laughs> àìwẹ̀ wa. lady ọmọ ọmọ lọmọ yìí o. àwọn eléyìí ti ju lady lọ. Ah, ah, ó ti di ya. bí máa lè lè. tóyàn bá gbéyàwó gidi mm. tóyàn sọ. ọmọ ni. ó sọ̀rọ̀ ojú wa. ojú wa. èyí tó dùn mí mi lójú ni pé ó mú un lẹ́sẹ̀. party food yìí mo kórìíra ìdí ẹ̀ àmọ́ kí hmm? ló bá ṣe. Ife. ìfẹ́ olúwa. ìfẹ́ olúwa. how are you. metabolism extravagance metabolism extravagance sociology báyọ̀ tó wà níta consistency ẹ̀ sọ̀rọ̀ kan fìlẹ̀ kan. ṣáwọn yẹn máa gbọ́ ṣá. lẹ́túdìà. ó máa gbọ́ precious. orí You ọ̀nà tó tẹ̀. kí ló sọ lọ́yìn. ọ̀nà tó tẹ̀. ọ̀nà tó tẹ̀. ọ̀nà tó tẹ̀. ọ̀nà tó tẹ̀. ọ̀nà tó tẹ̀. Your daughter slapped me. Just take it easy, please. You know what? Calm down, sit down. Calm down, you know. Hey, hey, hey, hey. See, see. Hey, hey. Your daughter slapped me. Calm down. You and I understand what. Can you can you can you stop telling me to calm down? You see, ọmọ ẹ náà ni. Etí Just have to calm down. See see. ó dẹ̀ pé demographics nǹkan tó tọmọ yìí ṣe. Listen. We understand you. Igi gogoro má gùn Okay, lójú, òkè ra You're right. I'm, I'm being serious now. Okay. Your daughter needs to be caged. Honestly. If you want anything, if you want your political career to be fruitful, she needs to be caged. Ah, don't. What about the political opposition tó má gbọ́ nǹkan báyìí they will use against us má gbàgbé o torí ambition ti ẹni mo ta stock the UK lórí ẹ̀ tí mo kọ́ láti support political ambition ẹ̀ ṣé ní ẹ̀rọ máa jókòó sí I cannot wait for this. Okay. Okay. Still, okay. See, you know, you all contributed to, to its political. Yeah, Shut up, Abubai. But we just have to. Your daughter needs to be caged. I understand you. Sit down. You guys should sit down. eh, please. Why, Missy, calm down now. You, you have to calm down. Just look for it what's this what are we going to do. wọn ò gbá mi létí rí láyé mi bó ṣe dàgbà tó yìí. Platobia lè ti tẹ̀lé. Ọ̀rọ̀ ẹ̀ ṣe mú. Platobia. Ọmọ ẹ̀ náà ní sit down. Wọ́n sọ pé mọ́, eh. etí mi mo sọ̀rọ̀ gba yìí. I'm sorry about that, sit down. Just sit down first. Sọ eh. sọ. Eh, Àfi ńlá ìlọ́mọ mi fọ̀ wọ́n létí. Ẹtí. Mọ́mí ẹ̀sìn lélẹ́yìí ẹ̀sìn ni. Ẹ̀sìn wo ló tún ju eléyìí lọ? Ọmọ kan ṣoṣo àwọn ah, ọlọ́dẹ náà sùn ṣé iná orí pé ẹ ti sùn ẹ ọrùn ẹ ti sùn kí lè fẹ́ kí àwọn opponent ọkọ mi máa sọ nígbà tó bá gbọ́rú nǹkan báyẹn mọ́ mi wọ́n á máa sọ pé ọkọ mi ní ọmọ tó ní àǹgànà ah. wọ́n máa nọ́kọ mi ní ọmọ tó ní àǹgànà máa bà reputation ọkọ mi jẹ́ mọ́ mi kò tiẹ̀ tí wọ́n á ṣe reputation ọmọ mi nìkan ìdùnnú èmi fúnra mi ọmọ kan ṣoṣo. <gasps> ọmọ kan ṣoṣo tí mo bí màá mi ó dùn mí nínú kí má lọ bá mi nínú jẹ́. ní sùúrù ọkọ mi lọ́hùn nípa ẹlẹ́kùn ọkọ mi <laughs> oh. ṣùgbọ́n tiẹ̀ ní sùúrù ọkọ mi ẹ sórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi náà ń jáde káàkiri fúnra ara bẹ́ẹ̀ díẹ̀ mi ń làágùn ìyẹn ni ò jẹ́ ká mọ̀ ṣùgbọ́n ní báyìí ó ti ọ̀rọ̀ ti yí padà báyìí ṣé tí n bá ní kájọ débi kan ṣé wàá lọ. mami tí ẹ bá sọ wípé inú ihò lẹ yá lórí ọmọ kan ṣoṣo tí mo bí yìí mo ṣetán láti tẹ̀lé yín lọ. ó ti tán ó bá ti di ní àárọ̀ ọ̀la láago mẹ́sàn-án wá bá mi. mami ẹ wo. àjọ lọ síbì kan. ẹ jẹ́ kí n sùn síbí báyìí màá pe ọkọ mi pé mo wà lọ́dọ̀ ọmọ mi mi mo fẹ́ sùn ah, ah, síbẹ̀. Ah, má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ ṣe ni kò lọ ilé ṣùgbọ́n tó bá ti di láàárọ̀ ọ̀la máa bọ̀ láago mẹ́sàn-án débi ká máa lọ síbi tá à ń lọ. ọ̀dà mo ti gbọ́ máa dé bí ní seven o'clock. lójú ẹnu ọlọ́run nípa ẹkún tiẹ̀ lágbára ọlọ́run ẹkún kì í ṣe tèmi ẹkún kì í ṣe tèmi ọ̀tá mi ló ní ìbànújẹ́. alihamdulilayi lè ṣe ayé àná bàdà máa àmọ́ tàná wa ilé inú ṣòro àdúpẹ́ fọlọ́wọ́n ọba àdúpẹ́ fọlọ́wọ́n ọba lórí ọ̀rọ̀ tẹ́ ẹ bá wá níjó ni mo ti ṣe stiara ọ̀rọ̀ mọ́ náà lágbá pọ̀ ah. ah, ọ̀lágbá àmọ́ ká tó lè dáwọ́lé nǹkan kan àyàfi tá a bá rí bàbá rẹ̀ lórí ìjókòó báyìí. bàbá ẹ̀. bẹ́ẹ̀ni. mami ẹ ṣe bá mi bẹ̀ wọ́n tó bá jẹ́ pé nǹkan tán lè ṣe kémi standing fáwa méjèèjì after all èmi ni mo bí èmi ni mo dẹ̀jẹ̀ lé lórí ọmọ bíbí inú mi ni àmì tá a bá rí bá bẹ́ẹ̀ kó wá nǹkan tó máa ṣe sí i yes èmi ready láti ṣe everything. ẹ jọ ṣé ọ̀nà àbáyọ míì tún wà yàtọ̀ sí pé kí bàbá ẹ̀ wà ń bẹ ká fi ṣe ohun tá a ní ṣe. ìyá wa ọ̀nà àbújá kan ò sí lọ́rùn ọ̀pẹ a ní ká tó lè ṣe ohunkóhun àfi tí èmi àti bàbá ọmọ náà bá fojú kara báyìí tó jókòó báyìí solution bá dé. <sighs> ọmọ wa tó sinmi lẹ́nu bí wọ́n báyìí o àrùbá bẹ́ẹ̀ bá wà. Hmm. <sighs> <sighs> <laughs> kan wà tí mo lérò pé ó máa ṣòro ṣe nínú nǹkan tí bàbá yẹn sọ. kẹ́ni ọkọ mi tí wọ́n sọ pé kó wá mo lè fi oògùn ẹ̀gbá rí kò ní tẹ̀ta kò ní tẹ̀ta kò ní dá mi lóhùn I can bet it. èmi náà ro kìnní yẹn o ọgbọ́n ò ní tán láyé ká wa lọ sọ́run èmi ní ìgbésẹ̀ kan tá a lè gbé. ó yà má ẹ sọ̀rọ̀ wọ́n ní pé tó bá délé wàá sọ fún un pé wọ́n ríran sí mi wípé ọlọ́run ò ní jẹ́ ká fojú sunkún ọmọ o àní pàdánù ọmọ lágbára ọlọ́run wípé wọ́n ní ọmọ yín kan ṣoṣo tẹ bí yẹn olódì ẹ̀ láàrin ijọ́ méje ó máa fayé sílẹ̀ tá a bá múra ohun tá a dẹ̀ fẹ́ ṣe tí kò ní fi rí bẹ́ẹ̀ ní àárín ẹ̀rín méje wọ́n máa ṣe àwọn ètò kan fún ni tó já sí pé bàbá ẹ̀ ló dẹ̀ máa gbé ìgbésẹ̀ ètò yẹn Hmm. ìyẹn kọ́. Ah, mo fẹ́ràn àbàtẹ̀ mú wá yẹn. ìyẹn dà. Eh, ìyẹn máa ìyẹn máa work ah. because ó nífẹ̀ẹ́ ọmọ yẹn gan ah, eh. òun nífẹ̀ẹ́ gbọ́rú nǹkan báyẹn àmọ́ èmi máa wá ṣe àfikún o ọjọ́ méje tẹ́sán yẹn pẹ́ o ọjọ́ mẹ́ta lèmi máa sọ o ọjọ́ mẹ́ta ni. a lè tètè ká lára dáadáa. ó máa lè tètè ká lára a lè tètè ṣe abẹ́ láìkí bí mo ṣe ń sunkún tí ah, mi ò kí ń sùn ni. sunkún ọkọ mi ẹkún ọkọ ṣe ah, tiẹ lágbára Ọlọ́run kò tí máa sọ fún gbọngàn ni àmì ah, jẹ́ ká ṣe báyìí. ìyẹn ti dà bẹ́ẹ̀. a ní jẹ́ ká ṣe báyìí. doesn't sleep na ọmọ tó sùn ma ojú ẹ ti lẹ́rìí. <laughs> báwo ni tèsí ìdá ìṣe yìí lẹ́nu tí. ẹ eh, lọ́kọ̀ sìgá ẹ fàṣẹ wọ́n ti gbó òbèrè lóyè bọ́ àgbà wọ́n ti mọ̀ wá mi ìdán tè. bàtò ti gbó ẹ báwo ni tèsí ìṣe yìí lẹ́nu ẹ. báwo ni tèsí ìṣe yìí lẹ́nu ẹ. ọtí dàbí bí mẹ́ńtọ̀ lẹ́nu mi ó dàbí. ó ti wá ń gbé mi gbé mi wà lórí láàbù wa lórí kọ́lọ̀sì. Suraju Rasaki ah ah ẹ̀rí mi ẹ wá ń sá lọ àbí ẹ má wọ̀rì mo ń lọ lé ìyá yín sìn ah, àbúrò àwọn ọmọ òòlà wa ń bí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí báyìí torí ọlọ́run àwọn ọmọ kékeré níjìjì orí ẹni yín ẹ wá ń fagbó ẹ mú sìgá ẹ má wọ̀rì. mú mi níṣẹ́ kan jáde sí fíìmù wa ọlọ́run má jẹ́ ká fojú sunkún ẹ̀ èmi ò dẹ̀ ní mo sáré ọmọ lágbára ọlọ́run ọmọ àmì lágbára ọlọ́run àmọ́ wọ́n ní nǹkan tó dẹ̀ jáde ni pé ìwọ ló ní láti ṣe nǹkan náà tó túmọ̀ sí pé o ní láti tẹ̀lé wọn lọ síbi tán ti jíṣẹ́ yẹn like you have to come. are you okay. very okay. i don't think so. Eh? sure okay ìgbà wọn ni mọ́mí bẹ̀rẹ̀ láti máa máa tọ́jú bọ́lé ọmọ gbọ́n kan bẹ́ẹ̀ mú láìkẹ́ ó sọ fún mi pé kí èmi náà máa lọ tọ́jú bọ́lé àbí kí ni gbogbo rọ́bìṣì ẹ̀ tí wọ́n lè mọ́mí lọ tọ́jú bọ́lé torí ọmọ mi what for ọmọ mi sick ṣe ìyẹn lójú òrírí kí mọ́mí wá turn ó fẹ́ turn life me around kí mọ́ tọ́jú bọ́lé àfà ilé ìwòlí ilé babaláwo lọ ó dẹ̀ mọ́ mi so well o. You know I don't do such thing. I hate anything fetish. I hate it. I've not even said if it is a pastor, an alpha, or an herbalist. I, what is fetish about this? Calm down now. Omo ọmọ wa là now. Kí fetish nínú ẹ̀? Madam, ẹni tó bá ti touch tọ́jú bọ́lẹ̀ tó ti lọ́ọ́ ṣe jọjọjọjọjọ ìkọ̀kọ̀ náà ni gbogbo ẹ̀. Tó bá yá ń sọ wọn ni eh. ẹ ẹ kọ́ mú orí kiri kan wá no no no no no no I don't want it please. <laughs> don't tell me that you are happy with Ifeoluwa's situation is that what you are saying because èmi ò understand mi ò tiẹ̀ tí land go to ti hàn mi. Eh? yes. listen woman let's be the last time ever tí you, ma ever bá mi sọ̀rọ̀ sọ̀kúsọ̀ tó bá mi sọ yẹn rubbish. ọ̀rọ̀ ọmọ wa ní sọ̀kúsọ̀ are you leaving me are you walking out on me. said it Musobe. but Oromo Waloro, why is he acting irrational Abi. ah ọlọ́run ọlọ́run ah, honey. ìyá rasaki Ah, ah. ah tiẹ̀ ti dá ẹ máa bọ̀. kó má bàa sí ni mo ṣe tán ní ṣọ́ọ̀pù sìn mo ṣe ń bọ̀ mo bí ojú gẹ̀rẹ́gẹ̀rẹ́ yẹn mo bá ń bọ̀ mo ṣe rí àwọn rasaki nìyẹn àti sùrájú ọ̀rẹ́ gbogbo wọn ebi mi mo bá yín sọ̀rọ̀ ẹ̀ wo bíi ẹgbẹ́ tí yín dé nìyẹn ṣé mo fẹ́ sọ̀rọ̀ fún yín sí ẹ̀dẹ̀ tún wo ẹ̀ tún wo ẹ̀ tún wo ẹ̀dẹ̀ farabalẹ̀ kẹ́ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ. àwọn ẹran yẹn ni mò ń lé ṣé bá mi rí wọn ni. ṣé ẹ gbọ́ nǹkan tí mò ń sọ ni ẹsẹ̀ ẹ̀kọ́ nípẹ̀lẹ̀ olú ọ̀yìn lẹ̀ jáde mo sọ̀rọ̀ ọmọ yín fún yẹn mo sọ̀rọ̀ ọjọ́ ọ̀la fún yẹn sọ̀rọ̀ pé ẹran àbí ẹ̀ kò ṣẹran nǹkan tí mò ń sọ fún yín sì ni wípé mo rí àwọn sùrájù rasaki àtọ́rẹ́ wọn kẹta gbọ́ wọn náà ń fagbó. ìyẹn lọ́tọ́rí ẹ wà èmi àwọn akẹ́kọ̀ọ́ tẹ̀ torí ẹ wà ni ǹjẹ́ o lè mi ti lọ sẹ́ gbé yín sí mi ti ní àwọn ẹlẹ́rọ gbẹ̀yìn èmi ń bínú sọ lórí ẹgbẹ́ wa gidi gan ẹjọ́ kọ́ mi kọ̀kọ́ fún mi. a ní mo rí mo ní mo rí mo ní mo rí sùrájù àti rasaki hmm. àtàwọn ọ̀rẹ́ wọn wọ́n jókòó báyìí wọ́n fa sìgá níbi ojú ọ̀nà báyìí ojú ọ̀nà gẹ́gẹ́ báyìí bó ti rí wọn adé ká lọ wò wọn. rasaki. ẹ Àṣàkẹ́ ọmọ mi. ẹ ẹ rí wọn. mo rí i. Àṣàkẹ́ ọmọ tèmi. ẹ àti àwọn sùràjù. àgbẹ̀ wọ́n fa sìgá wọn mutí wọ́n fa gbọ́n kiri. Àṣàkẹ́ ọmọ mi ó mú gbò Àṣàkẹ́ mú gbò nínú gbò. wàhálà ẹ wọ ẹtú mi lẹ o Àṣàkẹ́ gọgọ lójú yìí ah, ah, báyìí. a ní mo fi ojú mi kòrókòrò báyìí ni mo ti rí wọn báyìí mo ní ah, ọmọ kékeré. ìyá Ṣadé eyín tẹ̀ ní sùúrù sí olóró ká yín lára ju ti tọrọ yín bọ̀ lọ. ó ká mi lára. eyín náà fi sùúrù sí i. mi ò tọ́ mo sọ fún yín náà. ṣé bẹ́ẹ̀ mọ̀ pé ọmọ sọ̀rọ̀ àjùyẹ̀ ló fẹ́ kó bára sákì wọ́n ti sọ fún sọ fún títí títí àwọn ọmọ kékeré ṣé bẹ́ẹ̀ rí wọn dáadáa ẹ rí wọn dáadáa. Ah, ah. Ah, ṣé mo wá fẹ́ máa parọ́ fún yín ni. ẹ wo kò sí wàhálà ẹ jà lọ. orí wọn fẹ́ máa bọ̀. ẹ wo. ẹ ṣé òsì. <laughs> ẹ ẹ ìyá Ṣadé hmm? ọ̀rọ̀ tẹ sọ fún mi lẹ́ẹ̀kan nígbà tá a wà nílé ẹ pílẹ̀ ẹ jáde látẹnu yín káwọn dáǹsì sínú ẹ̀kọ́ jó sínú ẹ̀ ló jẹ́ bẹ́ẹ̀ ẹ sọ. ẹ wò dáàdì mo ti máa ń rí àwọn Sùrájù àti ọ̀rẹ́ níbi kan tán ti máa ń fagbó wọn máa fa sìgá wọn máa mu àwọn ọtí sáchẹ́tì ṣìnàpù yẹn wọn máa dá wọn máa ṣe gbogbo ẹ̀ mo kàn máa ń rí wọn gbogbo àbọ̀ wọn wò pé ah jẹ́ n fún wọn sílẹ̀ but lẹ́ni ìbáyìí ẹ̀ tí mo rí tán mo fi wá lọ sọ́dọ̀ ìyá Razaki wípé ìwọ tójú mi lélẹ́yìí o àwọn náà wà kí n fọkàn balẹ̀ pé àwọn ọmọ bàbá Sùrájù pé kí n nìṣó níbẹ̀ la fi wá bá yín. hello hello madam ẹ má bínú yorùbá ní ìrínisí ìsọnilọ́jọ̀ the way tẹ́ fi dress mo rí normality nínú yín but spoken language yín ó proof abnormality àgbà tẹ́ máa gbé ọ̀rọ̀ ẹ ní. Any àwọn Sọ̀rájù àtàwọn ọ̀rẹ́ ọmọ ẹyọ kan lọmọ mi golden sun tó wà ládùúgbò yìí sórí Sọ̀rájù lórúkọ ẹ̀ sórí boy ẹ bá òun fa igbó ọmọ tèmi. òun àtàwọn ọ̀rẹ́ ẹ̀ mo fojú ara wọn báyìí. that's alright kò lè possible ṣùgbọ́n Yorùbá ní agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣèkà ni ẹ ṣáà stand bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe wá yẹn tọrọ ọmọ tèmi wà nulẹ̀ bí tẹ ti wá rí tó ti ń fagbó kájọ bẹ̀rẹ̀ sí fojú ara wa rí báyìí ẹ eh, sórí boy bob sorry, o Sorry, bob ẹ jẹ́ má bínú ọmọ mi ni mò ń pè yẹn o ẹ̀yin ẹ Sùrájù ọmọ tẹ̀dọ̀ please come over please ah sorry. òun sùn ni. bàbá ẹ ẹlẹgbẹ́ gbé tí mo sùn débi gbàtẹ wọlé ẹ bá mi tí mo sùn ni. ojú ẹ̀rọ ajímílẹ̀. ẹ rí ilé ayé ẹ dẹ̀ jẹ́ kí n fẹ́ kí n ṣe ọlọ́run látara ọmọ tí mo bí ṣó dáa kọ́ mọ́ máa sùn kéèyàn dẹ̀ jí ṣáà pé bí ìgbà tí mo ń cheat ẹni because jíjí tí mo jí yẹn ó ti cheat nation ẹ wo information tẹ gbé wá lọ́mọ tí mo jí lójú oorun. ẹ wo ẹ jọ torí ọlọ́run ẹ jọ torí ọmọ mọ̀kọ́ tí mo ṣe ṣé o ti yẹ yìí sí bí n dá gẹ́gẹ́ ara mi o tó ti yẹyin tẹ máa ń gbọ́ olóyè púpọ̀ èmi ni mo ń jẹ́ bẹ́ẹ̀ o ni mo jẹ́ sájẹ́ǹtì o ni mo ń jẹ́ kọ́búrà ni mo ń jẹ́ kọ́sẹ́bù o ó yẹ mi pọ̀ o tó ti yẹ. madam gbogbo ohun tẹ ẹ lẹ́yìn jẹ́ yẹn lẹ jẹ́ ó lójú bí mo ṣe lè bá yín fèsì ǹjẹ́ gbádùn mi mi ò kì í ṣe tó fẹ́ pẹ̀lú ọ̀bọ jáwùrà kí ni mo sọ kó tó kí wọ́n máa tó máa sọ amen sí. wọn ò sọ amen wọn kàn ń sọ pé ọ̀rọ̀ tiwọn ni. tóun ò bá tiẹ̀ nọ́mà sẹ́yìn ò nọ́mà. nǹkan tí mo rí ni mo sọ. lọ́mọ tí mo ṣe jí lójú oorun yìí bí mo ṣe ṣe mọ̀ pé ó tẹ ṣe yìí nǹkan burúkú ni because èmi kàwé díẹ̀ ẹ ló ẹ ló ẹ ló madam bí mo ṣe jí lójijì yẹn mo cheat nature ẹ ni tó bá lọ jí lójijì bẹ́ẹ̀ mi mọ level tó fi jí nínú ilé lọ́hùn sí kó tó bọ́ta. ẹ wo ẹ wo yá ṣadé yá ṣadé ṣe rí i mi mọ́lẹ̀ gidi gan. mi ìtẹ́jú mi mọ́lẹ̀ gidi gan. ṣé o pé jẹ́ alákìmí láti ṣàjẹ́tì ẹgbẹ́ sí kọ́bùrà. lọ́wọ́ go back and free. commissioner police àbí kí lọ kó olùkọ́ yìí. lọ́sùn lọ́sùn jọ. ẹ jọ torí Ọlọ́run. ẹ wo iṣẹ́ èyí ẹ̀yìn gbàgbà ẹ̀ ẹ̀ rí nǹkan kan. mo rí ìyá mo rò wọn àtàwọn ọ̀rẹ́. ti ṣe bẹ́ẹ̀ ni èmi kọ́ra mi lé gidi gan mi yẹ ìyára mi. ẹ jọ mi ò ń commissioner I am retired ex general officer from vigilante group. ẹ wo tó bá tó kọ ìfẹ́ bá mi wàhálà èmi gan pápá gan bàbá ìfẹ́ wàhálà ṣe ti yẹ yín gan gan mọ̀mọ́ kan àwọn wíńtà kí láti ìsọdẹ́ mi kọ́ náà fẹ́ yàrá sákì ẹ̀ calm down wọn fẹ́ bá yín ẹni máa ṣe gan nílé. Um, ṣé ẹ ti sọ gbọ́ ọ̀rọ̀ yín tán àbí. ẹ wọ ẹ bá tó kọ ìfẹ́ lọ kọ́ bọ̀ wá ẹ lọ kọ́ bọ̀ wá èmi tó ẹ wá ẹ wá mi ò kó àbí àwọn nǹkan tí ojú yín ò tó láti wá sọ mi ìfẹ́ ní kanta papọ̀ pẹ̀lú yín ẹ ti gbọ́ tẹ́ máa fi kú straight láyé yín kò jù bẹ́ẹ̀ lọ ẹ ìyá Ṣadé ẹ̀yin gan ṣe ti mọ̀ pé ẹ̀yin gangan fúnra yín gangan fúnra yín wèrè gan lẹ́yìn náà tó bá kí ṣe bẹ́ẹ̀ ẹ rí nǹkan lójú méjèèjì ẹ lè wá pè mí ẹ̀yin lè jẹ́ kọjá ráàkì mi mo wọn ráàkì tí mo ní bí mo ṣe ní kọ́sítẹ́bù ni mo ní ṣàgẹ́tì pẹ̀lú ẹ àbí kí ṣe bẹ́ẹ̀ wọn náà lọ kó bọ̀ ẹ kó bọ̀ wá ẹ kó kájọ ṣe. sọlọ wọ̀nyí you bastard mo wọ́ra mi lẹ pẹ̀lú level ex general vigilante mo dẹ̀ bá àwọn eléyìí sọ̀rọ̀ tó wà báyìí. nígbà tó explain gbogbo kíní ẹ fún mi and you know òun ló kọ mí lóminú bákan because anything fetish i don't like it n ò like yín máa tójú bọlé káàkiri it is against my style ma so nǹkan tó ń ṣẹlẹ̀ ni ẹ̀ ma. kì í kú ṣe pé èmi náà jọ ìtójú bọlé ẹ̀ràn onúrù lásán ọ̀rọ̀ ọmọ nì àbí mo sọ̀rọ̀ ẹ̀ fún yín lánàá ọ̀rọ̀ ọmọ nì ṣé ọmọ èèyàn arígbó ṣe rí yẹn bífẹ́ olúwa ṣe rí yẹn àbí àmọ́ náà wàá sọ pé òun jókòó òun káwọ́ gbénú kí ni mo wá tún ṣe kí ni tí mò ń ṣọ́ kí náà ń pè lọ́rọ̀ ọmọ kí náà ń pè lábíamọ ìyẹn ni ìyẹn ara ọmọ ló ta mí. mọ́mí ó yé mi ẹ mọ kọ́kọ́ máa ṣọ́yàn ni tí mo awó lóṣèlú lágbọ́dọ̀ máa ṣọ́ra integrity mi àti personality mi wà at stake mo mú òkun lè máa máa lọ káàkiri káàkiri inú mi ò dùn pààrọ̀ ọmọ mi ò yàbọ̀ ah, kí n máa tójú bolé anything fetish is against my style I just don't like it ma ọlọ́run tó mú sickness wá sára ọmọ tábà kú fàdúrà lágbára ọlọ́run ọlọ́run yẹn bá mi mú kúrò ń bẹ̀. Ah, ah, that's better ma. Ah, so ó yẹ kẹ́ ẹ̀ náà understand ibi tí mo ti ń bọ̀ káwọn èèyàn lọ rí mi tí mo jáde you know ó yẹ kẹ́ ẹ̀ understand nǹkan tí mo sọ ma. ó yé mi ó yé mi bí tó sọ̀rọ̀ dé ó yé mi jù bẹ́ẹ̀ lọ torí ọ̀rọ̀ ọmọ yìí ọgbẹ́ ọkàn ló ń jẹ́ fún mi ìbànújẹ́ ọkàn ni ó máa ń tì mí lára àti wá sílé yín gan torí bá máa wá mo máa ń ro tiẹ̀ mọ́ gbà mí kí n má fojú kan báyìí lómi ò kì í fẹ́ jáde lójú mi pé ah kí ló dé ọmọ yìí àbí báyìí kẹ kí ló wá dé ó máa jógbó ẹ̀kan fún mi ní ìṣe jókòó àbí ọmọ olúwa máa ríru ọmọ yẹn tó máa ká gbóni tó máa lóun jókòó ẹnu mi ò tọ̀sán tàdúrà náà tọ̀sán tòru náà mo fi ń ṣàdúrà ṣùgbọ́n olúwẹ̀ náà tún gbọ́dọ̀ tún lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n tún mọ̀ jù yàn lọ lórí ọ̀rọ̀ ẹ̀ mo dẹ̀ mọ̀ pé lágbára ọlọ́run gbogbo ohun tó wà lára ọmọ mi lọ́mọ bá mi ti jáde ló wá ṣẹ́gun fún àrídùn ló máa jẹ́ fún wa ṣóore ọ̀rọ̀ ẹ mi bàbá mi hmm. tó bá jẹ́ pé àlè lọ lọ́sàn ṣe bí ẹ̀yin olóṣèlú ìrìn òru mọ yín lára òròrú lẹ máa ń ṣe ògbò ètò pọ̀jù náà nǹkan yín ó bá jó òru náà ló wá ráyè tẹ́nìkankan ò ní rí wa tó o bá sọ fún mi máa ṣàlàyé fún wọn wọ́n gbà wá láyè gbogbo ìgbà tó bá ti wí sọ fún mi ó ti yá ìgbó bá ti yégun ó ti yọrẹ́ kí mò ń ṣe kò problem ma kó yẹ pé mo understand concern ni ọbẹ um, ṣe sọ yìí sìn ma um, Ma máa máa get back sí èmi àti ìyàwó mi àjọ sọ̀rọ̀ lórí ẹ̀ whatever tábàjọ discuss á jẹ́ kẹ́ mọ decision wa ma. màmá retí bẹ́ẹ̀ ni ma màmá retí bàbá mi mm, jù. ká tó rí ọ̀sẹ̀ tó ń bọ̀ get back to you wo kò ní dààmú bàbá mi àdúrà àdẹ́gbà nǹkan oníṣẹ́ ọmọ náà fún òní náwó òdìlé lórí lágbára Ọlọ́run gbogbo yín lẹ́dẹ̀ máa yàn tẹ́ máa yanjú ọmọ ìyá ṣe fún yín jẹ́ àṣìṣe rere fún alágbára Ọlọ́run àrídùnú lọ́lọ́run máa ṣe ah, lágbára ọlọ́run kì í ṣe tiẹ̀ gbogbo ìtàn gbélé lọ́wọ́ yẹn kì í ṣe tiẹ̀ ọlọ́run máa mi gbọ́n ọgbẹ́ lágbára ọlọ́run ìfẹ́ olúwa ọmọ tó yàn tó yanjú lọ́lọ́run máa ṣe fún mi lágbára ọlọ́run àrídùnnú ni. she is my only daughter and i love her so much so nǹkan pé inú mi dùn bí ṣe ń rí yẹn but I just have to uh, protect my personality and and uh, and fún àwọn family you know. yes ma ẹ ah, what is wrong with you? mo sọ fún ẹ problem so it only ló ṣe bring up attitude by eh? so you don't trust me no more When you move my phone, you ní Eh? but oh, yẹ kẹ́ ẹ understand ó yẹ kẹ́ ẹ understand pé this is the only source of my hope mo ní ìdòwò yẹn láti fi ṣe business eh? You know náà try láti understand mi. Ah, ló ṣe wá ń ṣe ah. Okay, ok a bank account ẹ send similar coin. lẹ́ǹkan To buy the dollar, ti buy lówó dé mood ẹ máa change anyway to buy the àárọ̀ monday máa send change the account ẹ five hundred thousand. oh Thank you. So you can smile. Ah, obìnrin pẹ̀lú owó. Thank you, sir. Oh, serious. Like I'm very, very pleased, sir. Uh, you know what I want? My senator. Uh, uh-huh. Senator. What the hell are you doing here? How dare you barge in here on and now? In fact, that was so big by anymore ẹ ti tó. ẹ ẹ it's okay you don't need to shout at me now kílẹ̀ tó ń pariwo mọ́ mi ẹ eh? Àjíbádé èmi Dámilọ́lá mo wá dẹni tí òun fẹ́ rí mọ́ àbí ṣé mo dẹni tó fẹ́ rí mọ́. Hmm. okay no eh? problem. <laughs> you dey have the guts láti la orúkọ mọ́ mi lórí you ṣé o ti wá jayé ọlọ́bọ̀ ọtí ṣu sára ìwọ calling me by my own name. senator sir ẹ jọ nítorí Ọlọ́run ẹ má bínú sí i ẹ wò ó kò ní àgbékalẹ̀ ọ̀rọ̀ rárá ni o nǹkan tó dẹ̀ wá rí yín fún wa very very important and mo mọ̀ pé busy person ni bóyá kẹ̀kọ́ fún wa ní little time kó tiẹ̀ fi explain rẹ̀ ẹ jọ ẹ má bínú. ló ṣe bọ́ọ̀dì ni on and out. ẹ má bínú ẹ jọ. like senator you need to calm down they are human just like me understand mm, i will do one thing now mo máa ní excuse you. Ah, no no no no No, come on watch you sit down. no no no it's very important for me to excuse you. I'll come back later okay. okay. is that okay buddy. bẹ̀lẹ̀ It's ń bẹ̀ yẹn o. sẹ́nitọ̀ oh, oh. eh, sir ẹ jẹ́ kí mi náà excuse yín because ọ̀rọ̀ yín wà very very personal. ó ah, hmm. ṣe jẹ́rìí mo lọ ọmọ dáadáa ni rẹ máa mọ ọ̀rọ̀ rẹ tó yẹ kí n máa bá rìn bàbá máa máa dọ̀rú àwọn ọmọ báyìí eh, you don't you don't have courtesy. ẹ ṣe eh, what about. you don't need to shout. anyways láti be six years ago tó ti kọ̀ láti bá mi òun ni mi ò ti understand body mi mọ́ bí kí n jí làárọ̀ kó kàn máa rẹ̀ mí wá látinú àbí kébi ṣàkọ̀ máa gbé mi ṣàkó ṣàmáṣe mi bẹ́ẹ̀ pé mo fẹ́ bì òun ni mo wá rò pé kí n lọ sí hospital fún check up so ìgbà tí mo dé hospital result test tí wọ́n ṣe fún mi òun ni mo feel pé ìwọ náà ní láti rí result náà. pé kí ló ṣe é hold on you don't need all this hold on hold on because tí result test yẹn tí kò bá kún ẹ mi ò ní láti rí ẹ for anything ṣàkọ ní sùúrù fún mi jọ torí Ọlọ́run. ṣé pé wọ́n ló lè hiv náà wà. Ọlọ́run ò ní jẹ́ have it have it now. <coughs> báwo ló ṣe kàn I don't get. You're pregnant and so? báwo ló lè ṣe kàn now. I don't get báwo ló ṣe kàn ẹ́ bíi She oh, ṣé o ò bá mi lájọṣepọ̀ ni yes na ṣó bá mi lájọṣepọ̀ ni àbí kí nìkan tó ń béèrè lọ́wọ́ mi báwo ló ṣe kùn ẹ́ àbí látọjọ́ tó ti ń fẹ́ mi ṣó rí ọkùnrin mi pẹ̀lú mi rí what are you saying. hello hello are you telling me that I am the only man sleeping with you. yes. èmi nìkan lọkùnrin tó ń bẹ̀ sí. you want ìwọ nìkan ni. you're mad. <laughs> okay sori Ajibade o lè sọ whatever To bá jáde látẹnu ẹ you just keep spitting it out kò sí wàhálà Ajibade ó dàpọ̀ o ti gbàgbé so let's check n refresh memory ẹ̀ ṣé mo pé gbogbo ògbà tá a bá ti fẹ́ ní àjọṣepọ̀ ló máa sọ pé you want it raw you want it raw tẹ́mi náà bá ní ah, okay let's just do it raw <laughs> result raw tó máa ń fẹ́ òun náà ni mo ti mú wá fún ẹ so you just start to accept it that is it. are you okay at all? are you a baby ah, so tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ wá jẹ́ big deal ó ní nǹkan táwọn ẹgbẹ́ ẹ̀ ṣe sí now so what's your problem. I eh? don't I don't understand mi ò mọ nǹkan táwọn ẹgbẹ́ mi máa ń ṣe sí kí ni nǹkan táwọn mi máa ń go and terminate it. over my dead body ọlọ́run ò je. ah ọlọ́run ò je. jẹ́ o tó bá jẹ́ pé nǹkan tó ń rò it's not gonna work ṣé mo pé látìgbà tí mo ti ń ṣe sisi òun ni mi ò ti ní oyún kankan rí so eléyìí tí mo wá ní wá ní pé kí n lọ ṣe ọlọ́run ò ní mi ò lè ṣe. oh orogbo le for you threaten me right despite pé mo pé mo ní ọmọ àti ìyàwó nílé and i love my wife and family. that i don't want to hear don't tell me trash ṣúrí ètò sọ láti yẹn oní mi ò fẹ́ gbọ́ oh so wàá mú ẹsẹ̀ tèmi wàá fi ẹyọ kan sí my twelve wàá mọ́lẹ̀ kejì wàá sọ sí Ṣàngó ó mọ̀ pé oníyàwó nígbà yẹn tó máa hàn gẹ̀sẹ̀ mi anyhow mi ò fẹ́ gbọ́ sórí oyún eléyìí tí mo ní bíbí ni mo dẹ̀ máa bí ni so you see that you take it or you leave it. hey hey you can't threaten me with that i'm not doing it for free oh mo mo ṣe rí nígbà tí mo kì í mọ́lẹ̀ look at you now òun oh, wọ oh, oh, bone strayer whatever hell eh, eh, you you you you get call it oh oh wọ́n fẹ́ fún you threat me you must be stupid Devlet come back here. Regina, I have just two questions for you. Number one, are you very, very sure that this information is legit? secondly ìwo á mọ àwa dáadáa now ṣé àwọn tí ìwo á mú wá yìí ṣé á dá ìwo lójú pé iná ni wọ́n tí kò kí ń kú ní ìgbà kankan because ajá ni àwa o èyí tí ajá fi ń bọ́ ọmọ rẹ̀ ṣeré la fi máa ń gé jẹ. sí More understanding, But then guys, ẹ mọ̀ pé Regina ló jókòó Regina ló so sọ̀rọ̀. Tó yẹ kẹ́ mọ̀ mi ní fún yín Anybody tẹ bá rí pẹ̀lú mi, ẹ jẹ mí They are my blood. Flesh mi ni wọ́n. So any any problem. Yes. <laughs> Regina. Confirm nìkan tí ò ṣe ní sọ fún ẹ o àmọ́ wá gbọ́ tó bá já wọn níná tó ń tanná sórí fìtílà tán wá rà wá tán tán láwọn fẹ́ paná ẹ <laughs> àtiná àti fìtílà a máa lu gbogbo ẹ̀ pa ni tọ́lọ́mọ kan ló ṣòro kókókó làwa ṣojú ṣòro èmi tó ń wò yìí òjò ni mí tí máa ń rọ̀ kò sẹ́ni tí mi ò lè pa ọlọ́run. straight to the business kí ló porúkọ máa yẹn lẹ́ẹ̀kan sí. Eh, sẹ́nitọ́ ajíbádé lórúkọ ẹ̀. sẹ́nitọ́ ajíbádé. tí sẹ́nitọ́ ajíbádé bá fẹ́ jáde ó máa ń kó àwọn escort tó mélòó jáde. ah security ẹ̀ máa ń tight gan at least tó bá fẹ́ jáde full escort ló máa ń gbé jáde for escort. for escort. Mm. àtòrí àtọrun ẹ kò tó nǹkan a máa gbé sáré. Gaswa. Baba. Alpha. 100%. Um, sis ẹ ṣọ́ pé date tẹ fún wa pé ọmọ yìí máa ṣe birthday wọn ní change mind wọn. confirm information ni ó ṣù ọ̀pá. yes. once again date wo gangan ni àti pé time wo ni nǹkan tó wà jẹ mí lógún gangan gangan gangan location wo ni. Um, yeah, seventh of um, February four pm ní um, Dọ̀pẹ̀mú close in Surulere. Dọ̀pẹ̀mú close Dọ̀pẹ̀mú close. Done. Done. Done. Done. Eh, nice one. Hmm. Ẹ wo tí ẹ bá lè bá wa ṣiṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ tó dẹ̀ lọ bí ẹ ṣe sọ yìí ah, inú wa máa dùn gan-an we will be very happy. Akunle Olakunle. Ẹkùn. Look at him. Ojú ẹ̀ bọ̀yẹ̀ fresh. <laughs> Um, Kunle. Sir. Ó ní ọ̀rọ̀ kan tí ìyàwó mi fi tó mi létí tí èmi náà dẹ̀ fi taratara sí. In fact, bó ṣe sọ yẹn, ó dùn mọ́ mi nínú. But mo máa appreciate kó jẹ́ pé òun fúnra rẹ̀ ni kò fẹnu ara rẹ̀ sọ jáde. My love. Mm? Talk to you. Um, Olakunle, kudos to you. You have been doing wonderfully well. Thank you. In fact, èèyàn tí kò bá mọ bó ṣe jẹ́ nínú fámìlì yìí kò ní mọ̀ pé o ò tán mọ́ You have been doing hmm. wonderfully well. Thank you, thank you, thank you so much. In fact, wọ́n á rò pé ọmọ kan tí mo bí síta ni. Honestly, àbí kọ́ fi pé àbúrò ọkọ mi, àbí àbúrò tèmi gan, àbí ẹ̀gbọ́n mi, you know, ah. any of the two. So, Kúlẹ̀rì. Uh, um, I want to say another thank you lórí ìfẹ́ oh my God hmm. mi ò mọ bó ṣe ṣe o àmọ́ mo mọ̀ pé nǹkan tí àwa ta jẹ́ òbí ìfẹ́ gan tá a bá gbà tí lọ́wọ́ ẹ̀ tó bá débẹ̀ ọwọ́ kan nìfẹ́ máa sanwó sílẹ̀. very easy. so gẹ́gẹ́ bọ́kọ mi ṣe sọ connection yẹn ó like ó wà so powerful yeah. she understand àwa wò pé ah, since tó ti dára wa ká kúkú jẹ́ kó dára wa tán finally mhm. òun ló wá jẹ́ ká wò pé it won't be a bad idea mm. tí ìwọ àti ìfẹ́ olúwa mhm. tẹ bá fẹ́ra yín i mean tó bá fẹ́ ọmọ wa ìyàwó ẹ̀. Eh, eh, eh, má jẹ́ kẹ́rù bà ẹ́ mhm. are you talking about money listen Kunle i've got money máa náwó fún ẹ̀yin méjèèjì in fact i will change your life máa turn life around don't be scared eh, sori bond tó wà lánàá méje ó ti solid ju pé kí kí kí kọ́mọ mi wá bọ́ síta lọ eh, èèyàn pàtàkì bí irú ẹ̀ báyìí ló yẹ kí kọ́mọ mi fẹ́ hmm. Ọlákúnlé tó wọ́n jẹ́ ìta ìsàn tó ṣe eh, I know you can be of help sori bí wàá ti ẹjọ́ máa ń ṣe yẹn orí mi máa ń wú o take advantage of her pé ó jẹ́ obìnrin please I will do anything for you my brother. okay sir eh? okay sir I still go sir. Eh? get home get home. She, she, yes mo sọ ẹ yes bẹ́ẹ̀ ni sà gbogbo nǹkan tẹ́ bá ti fẹ́ kí n ṣe ni congratulations Larry you know you know i'm always proud of you sit down sit down. Eh? But boy, only should drive am. Oh yeah, sure. He's yeah. not a driver anymore. Um, Kúnlé, sir. Láti eni lọ, Oh, n ṣe driver am. Mhm mọ́tò tí o máa máa gùn pẹ̀lú ọmọ mi tó jẹ́ ọ̀rẹ́ tiẹ̀ hmm? ìyàwó ẹ̀ ìyàwó ẹ̀ <laughs> wọ́n tó máa ń da tíyàwó bá jẹ́ ọ̀rẹ́ like me and you <laughs> <laughs> o máa ń kó ẹrù ẹ kúrò ní quarters o o máa move to main building mm-hmm. ìwọ àti ọ̀rẹ́ ẹ ẹ lè máa ríra yín every time. okay sir. Huh? Is it good Yeah, that's cool. Is it good, sir? I really appreciate sir ìwọ ló wà charge lẹ́yìn sí ah, no no no no get up ah uh, uh, come on. Hmm, ah, o gbọ́dọ̀ ṣe as your father in law kan dọ̀bálẹ̀ fún bàbá eh, ìyàwó ẹ <laughs> ọlákúnlé ojú òní ti ọmọ mi no fífẹ you won the house ọlákúnlé ọlákúnlé. i'm so happy today, so happy. today is one of the most happiest day in my life. ṣé kí n lọ pè fẹ́ wá. yeah yeah call her for me. Larry. <laughs> Sir ṣọmọ bí mi àti ẹ ṣe pé we are best of friend. I know. Eh? gbogbo àṣírí tó wà láàrin mi àti you don't need to tell anybody o o ti di ọmọlé o ti di ọ̀rẹ́ tèmi náà. kúlẹ̀. <laughs> ọmọ níbi níran mo dárò. Rasaki. Rasaki. Hmm, ah. ó yá dẹgbà sókè. ó gbé o. Rasaki ẹ̀yà dídé. Rasaki. Rasaki ẹ̀yà dàgbà sókè dàgbà sókè. Biko get up. Rasaki wo mi ni mo bí ẹ lajú lajú Rasaki ojú mi dáadáa kí ló dé tó wá sùn sí mi bàtà ló lé ẹ̀kú òle mi ò lé ẹ̀kú òle kí ló dé tó wá sùn sí mi. wo èmi rè èmi rè èmi nìyẹn kí ló ṣẹlẹ̀ kí ló tó wá sùn sí mi bà ẹ tó bá bọ̀ nílé olè ló ń mi bọ̀ láti ìgbà tí mo bọ̀ ní ìrọ̀lẹ́ yìí. Ah. mo yẹ sáré tẹ̀lé mi nìkan olúbọ̀ ìbọn ńlá ńlá bí pọ́n fẹ́ lọ rọ́ọ̀bù báńkì ah. mo yẹ sáré gba ẹ̀mí máa ń kiri. ìyá rasaki irọ́ ló ń pa o àwọn olè kankan kò lé yóò funfun báláwú ló mọ́ yín pa. mi ò pọ́dọ̀ olè lé mi ó ń gbé bọ̀dá nípa ìbọn ó ní wọ́n léwu. ó ní léwu irọ́ ló ń pa eh, táwọn ọmọ etí ẹ̀ tó bá ti jó mu gbóyó bá mu wọ́n máa wà relax sẹ́bẹ̀ wọ́n máa máa sọ̀rọ̀ ilé ga torí ẹni mo ṣe make sure pé mo wá tẹ̀sẹ̀ wálé tí mo wá sọ fún ẹ ah, pé kó wá wó mú ẹ.

Happy birthday to you. Happy birthday to you, Ife. Happy birthday to you. <laughs> Happy birthday, my daughter. We love you. Ife Oluwa, today is your day. Mm-hmm. This is your gift. Happy birthday to you, my darling daughter. Happy birthday, my beautiful daughter. Oluwa. Yeah! <laughs> Today is your day! <laughs> ah, that's good. Oh, my darling. Eh? ọmọ àgùn òbí dúdú hmm. tó fi gbogbo ọmọ náà fi pupa thank you my love ah. thank you happy birthday to you. Hmm? Happy birthday, darling. Yeah. Um, Ifeoluwa, hmm. my beautiful daughter wàá dàgbà wàá dógbó ò ní kú mọ́ mi lọ́wọ́ ìwọ ló máa padà sí èmi àti màmá ẹ um, today is your birthday èmi àti màmá ẹ àti ṣí ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ̀ fún ẹ but ìwọ fúnra rẹ whatever tó bá need tó mú ẹ láti ọkàn ẹ tell me name anything we are ready. Excalibur station. Hmm? Embolization. Zazuology! Zazu! Lumination! No, not today. Extravagant! Vagant! Not today. Zazi! Not today, please, not today. No, eh, eh, ìfẹ́ olúwa. Zazu! Like up at Apokakopi. Zazu. Like kick! Like kick! Like kick! Kick! Excommunication! laskid la apokala rọ. àṣìọ lọ station. lako lako lako. accommodation. oh. Mm. oh. Mm. fa mm. fastafo sto. Mm. oh. zazuzuzuzuzuzu. zuzuzu kí ló ló ṣẹlẹ̀ ẹ fọkàn balẹ̀ ẹ mọ́ mi nǹkan ayọ̀ ló ṣẹlẹ̀ ó ní pé èmi pé kí n gbé òun jáde lọ́jọ́ tó ní. Ah. nǹkan tó ń sọ láti so gbogbo paparazzi nǹkan tó sọ nìyẹn. nǹkan tó sọ nìyẹn. ah that is a good idea. <laughs> abi my dear come on love calm down. wo nǹkan kékeré nìyẹn wo bí àwa la sọ fún ẹ pé whatever tó bá wọ̀n ẹ́ àrẹ́rẹ́ láti ṣe fún àbíká fún ẹ ah, àbí kí ló fún kí ẹ̀yin méjèèjì jọ ṣeré jáde. <laughs> ọwọ́ ti fẹ́. zoo exploitation nomination exculation abomination mutilation zombie zoo zoo zoo zoo zazu zazu exclamation incubulation. you make the moves? Wo, Biside ti ti Shelley. Mo ti pe commissioner of police. In fact, he was here last night. Ta sọ̀rọ̀ tó know ti dá àwọn such party síta. Eh, òun only jẹ́ kí n calm down báyìí. Hmm. Um, Senator, ẹni tó bá máa gùn In the face of things of this nature, you need to be more calmer olóṣèlú ni wá o position tó wà yìí àti táwa wà yìí we are signatures of envy ó mọ iye tó máa máa yìí sí títí wá wá yìí. correct. and in the course of trying to be in this position ah many táwa ti unknowingly tẹ̀lẹ́sẹ̀ mọ́lẹ̀ gan táàmù hmm. bẹ́ẹ̀ kẹ̀ èèyàn ò ní rìn kò mami máa fẹ́ kó ní sùúrù gan ni they know you are ambitious they may, they may want to use this one as a distraction. ìtọ́kọ̀ fún mi ní concern díẹ̀ ń bẹ ni pé ìtẹ̀jẹ̀sílẹ̀ tó wà involved. you you you get it. who will be desperate enough to abduct a lady unharmed lady tó máa pààyàn concern mi nìyẹn ó dárúkọ pé o ti sọ fún commissioner ìmìlérí tó ṣẹlẹ̀ wọn ò ní choice àwa la fi wọ́n sípò ló fi dórí IG at our beck and calls náà wà they will work for us má kàn ní pé kò ní sọ̀rọ̀ kó dé bá mi pẹ̀tù sínú ìyá yìí however paraventure tó má pè é mi ò ní fẹ́ kó sọ̀rọ̀ bó ṣe tó o jẹ́ ká pera wa ká ṣe bí ọ̀bọ̀ ká lè mọ̀ bọ̀ wọn. tọ́mọ wa dìmáàndì fowó àwa tẹ́rù yìí ẹ wo wo like you all know that's my only daughter. mi mo fi ṣeré wọ́n wá pè mí wá ni mo i'm nobody right now without that girl mm. my life is gone. ìyá mo mọ̀ ọ́ i know. I, I, I need my daughter, please. I know. Lè bá mi mójú tó yá yìí. Òun ló ń mí Ele mara. ń mí kanlẹ̀ lé alẹ́ rẹ̀. Ẹlẹ́ran ara this is time to be strong. Ọlọ́run fún wa. Um, mm. Sẹ́nitọ̀, àdúrà tèmi ni pé Ọlọ́run fún wa rí. Àmín. Mm. Ah. Ọlọ́run á tún wá ṣe pé bí wọ́n ṣe gbé ọmọ yẹn, wọ́n wà nǹkan tó fẹ́ jẹ ni. Mm wọn ò wá mọ̀ bó ṣe fẹ́ gba owó lọ́wọ́ ẹ̀. Hmm, ló wá jẹ́ kidnapping goes wrong. are you getting my point so owó tó máa béèrè kò ní ní wá lára ọlọ́run àjẹ́ ká lè fún wọn ah. tábà wá fún wọn tán ọmọ náà kò sí kò tó máa ṣe lágbára ọlọ́run. ìjọ tó lọ́lọ́run ìyá rẹ̀ kò bá mi mójútó hmm. Hmm. because the last time tá a ríra very pretty man tó kún dáadáa ah. Ah. ojú ẹ̀ ló ti jò wálẹ̀. ẹlẹ́ran ara abiyamọ please abiyamọ please. Hmm. ah. ọ̀la ń sọ̀nà bẹ́ẹ̀ kí ara o àní fisílétọ̀ lẹ́yìn ọ̀la ọmọ mi máa padà wálé eh, mi ì ṣèkà fúnyàn mi bá tiyàn jẹ́ eh, ọgbà ètò máa fi fẹ́ fi wọn dá mi lára. it's alright it's alright it's alright in fact ẹ jẹ́ àmàlà ká lè lọ mójútó. okay. Eh? Yeah. Eh? ọ̀rọ̀ ẹ̀tọ́ ìyẹ́fẹ́ àti máa yẹ̀ wíwọ̀. just take it easy. Mm, mm. sà ẹ má bínú pé a ti ń gbà nínú àkókò yìí ǹjẹ́ ẹ tún lè gbà wá láyè díẹ̀ sí sà. Um, a gbọ́ pé àwọn ajínigbé wọ́n kidnap ọmọ yín ní on the seventh of February ọdún tí a wà yìí ǹjẹ́ ẹ lè ṣàlàyé fún alẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ṣe ṣẹlẹ̀. <laughs> in fact ó ya ẹ̀mí gan fúnra mi lẹ́nu the only friend tí mo kàn wọ́n ti ni pé that day was my daughter's birthday òun àti best friend ẹ̀ lọ́la àwọn tó fẹ́ jáde you know that is my driver wọn á fún wọn ní one of my escort pé tẹ̀lé wọn jáde lọ the next thing tí kò máa rí ní news ni pé wọ́n ní wọ́n pa eh, àmì kan síbi kan on getting there tá máa rí news láti pé ẹni tó escort ọmọ mi lọ ni few hours later ni mo receive phone call pé ah, ah, ah, àwọn kidnappers àwọn náà kidnap ọmọ mi àti driver mi eh? orí lè bà mí nú jẹ́ eh? how can you guys help me I need my daughter back. I'm so sorry sir. Sorry, sir. Sorry about that, sir. In addition to what my colleague says, sir, mo fẹ́ bi yín ni ṣé èèyàn kan ti da business papọ̀ rí sígbà kan sẹ́yìn rí tó yẹ pé ẹ̀ wá fihàn yẹn lówó tó to jẹ́ pé òun ló fa issue nísìnyí sir. èmi mi bá yàn pa nǹkan pọ̀ ọlọ́run ti kẹ́ mi láti kékeré tó bá rí pé mo bá yàn ṣe business mo employ èèyàn yẹn ni mo ní máa fẹ́ everybody lówó ẹ̀ I, I, don't, I don't do business with anybody please I, I need your help I want my daughter back please ẹ sà látìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ kí wàá ní ìgbésẹ̀ tẹ́ ti gbé látìgbà yẹn. in fact a ti lọ sí media houses a ti declare missing mo lọ report lọ́dọ̀ àwọn ọlọ́pàá gbogbo wọn làwọn wà but èmi fúnra mi personally mo ti mo ti gbé one hundred million tag lórí ẹni tó bá bá mi rí ọmọ mi i need my daughter please. Eh? she, she's my only daughter please. Um, thanks for your cooperation sir um, jẹ́ tá bá tún ní any information àbí anything else a tún fẹ́ béèrè lọ́wọ́ yín jẹ́ a tún lè padà wá ṣe máa gbà wá láyè sá. you're welcome all i need is my daughter and my driver because driver and the best friend ọmọ mi. thank you sir. all right sir. hey sir. all right sir. Senator Ajibade. Yes, that's me. How may I help you? You are not helping us. Àwa làwa fẹ́ràn ìwọ lọ́wọ́. Ọmọ títí ẹ wà níbí. Ìwọ ti pariwo kiri pé ẹnikẹ́ni tí ó bá rí ọmọ títí wọ, ìwọ fẹ́ fún ní hundred million. Ah, ah, ah Ẹjọ ẹjọ ẹjọ ẹnu ẹgbẹ́ wa. Don't be afraid. She's very very safe. But your driver ẹni tó bá dẹ̀ ṣe àwa ó máa kú ni. Yeah! ọmọ mi gan. Be quiet. Mo bọ́ ní iṣẹ́. kan bujú ẹ orí ọ̀pẹ. sẹ́nẹ́tà ajíbádé kí ìwọ kí o fi ọkàn títì rẹ balẹ̀ èmi ti sọ fún ìwọ tẹ́lẹ̀ ẹni tó bá ṣe àwa máa ń kú ni. if you are ready to cooperate with us wallahi you are safe but if you are not cooperating with us they are inspired in the mountain. there's a big decision. now kanaji na ṣé ìwọ ń gbọ́ mi good ìwọ á pé ìwọ fẹ́ fún àwa ní hundred million ẹni tó bá rí ọmọ títì wọ̀ àwa adẹ̀fà pẹ́ two hundred million tẹ́lẹ̀ two hundred plus hundred that is three hundred. màá sàn ẹjọ eh, eh, nínú ìwòlọ́wọ́ mi wà màá sàn bírèdì. tí ìwọ bá ti fún àwa ní three hundred million kò sí problem but if you refuse to cooperate with us wallahi tallahi your daughter i go die we are taking three hundred million tí ìwọ bá fẹ́ rí ọmọ títí wọ̀. tí àwa bá ti rí láti gba owó àwa máa pé ìwọ. oya oya oya oya ìrora ni mo ẹjọ ẹjọ. kí ló ṣẹlẹ̀. How is my how is my daughter? Ọmọ mi ńkọ́? She's fine. Okay. She's fine. Okay. Wọ́n ti bèrè ransom. Okay. Thank God. So 300 million. Yes, let's pay. A náà, let's pay, please. Let's pay. We will pay. Okay. There is a problem. What's the problem? What's the problem? <laughs> Is my daughter okay? It's fine. Okay, kí ni problem? Kí ló ṣẹlẹ̀? Wọ́n call pa Ọlákùnrin's driver. They've killed my driver. They will not mom me. No, they will not kill my daughter. Georgia can't take away. I don't want anything to happen to my daughter. Nothing happened to her. Please call them back. Let's say immediately. Please. Oh, Nakule. Ah, no. No. Hello. Hello. Ẹ send account, ma ma ma transfer. Abadi láti fún yín account number wa, a máa fún yín fún wa wọ́n kọ́ ló máa béèrè lọ́wọ́ ká tó fún ẹ ṣọtí yẹ má disturb wa rárá. kò sí problem kò sí problem where, where, where do I meet you. okay sir okay sir. all right. Ah. Please, let's play my daughter. Yeah. Ah, jagbajagbajagbà kí lè léyìí ẹ̀yin tọ́lá yé mo dúpẹ́ mo dúpẹ́ ẹ gbé lọ ẹ gbé lọ ẹ tilẹ̀kùn bẹ̀ kẹ́ ẹ fi kọ́kọ́rọ́ pamọ́ náà. ọlọ́rẹ́bù ikú orí ibú wò lẹ wà wù sẹ́yìn náà orí ń tọ́sẹ̀lẹ̀ ní ìsìn ni tí mo sì kìyìn lọ́jọ́ kìíní àná ṣé ẹ mọ̀ pé bọ́mọdé bá ń bẹ̀rù òkùnkùn kò yẹ kéèyàn bá wí àgbà tó bá ń takùn mọ́lẹ̀ ló yẹ kéèyàn ó fura sí. Ah, bọ́mọdé bá tiẹ̀ ń sọ ọmọdé sọ ẹ ká gbà tó mọ̀ ṣe yàn ni kí ló sún yín dérú bẹ́ẹ̀ náwó ọ̀nàrẹ́bù ẹbí mo kì yín ní lọ́jọ́ kìíní àná nígbà tá a ti rán ọmọdé yìí níṣẹ́kíṣẹ́ ó yẹ kẹ́ mọ̀ pé sìkìsì ni ó mú wá fún yín mo sì sọ fún yín mo ní ẹ̀ gbọ́dọ̀ jẹ́ kí ló bí bínú bá tiẹ̀ tó wá bí omi ọ̀gbọ́dọ̀ jábọ́ lójú rẹ̀ ẹ̀yin náà wò ó omi ń jábọ́ lójú rẹ̀ ó sì ń kanlẹ̀ ọwọ́ akànyìn kò lórí ẹ̀ wá ń wúkọ wèrè ẹ̀ wá ládẹ́nu jára lẹ́nu nǹkan ó ṣe yín tí ó pọ̀ o bàbá ọlọ́rẹ́bù bàbá ah, jàgbàjàgbàjàgbà bàbá kò ń ṣẹjọ́ mi. ẹjọ́ ta wá ni. my daughter was kidnapped. Ha, jàgbàjàgbàjàgbàjà yìí ká mọ̀ sí o. in fact ah. hundred million. ọlọ́rẹ́bù <coughs> ẹjọ́ fi kọ́lẹ̀ kẹ́ sọ̀rọ̀ gidi nǹkan tí ó ṣe yín yóò jẹ́ lé lọ́wọ́ hundred million mo gbé lórí ẹ. Ah, jàgbàjàgbàjàgbà o. mi ò tún mi rí honorable ọ̀rọ̀ kọ́lẹ̀ ń sọ lẹ́nu yìí o sẹ́ni tí ẹ bá ṣe pé nǹkan tó ń ṣe yín ni tí má sẹ́kìnì yìí mọ̀ yín lórí ẹ mọ̀ dilẹ̀ mú kí bí ọ̀gá ni. Ah, bàbá. igi gun níbú à ń sọ̀rọ̀ odidi ọmọ èèyàn ló ti gun láàrin ìlú yìí o ṣé ẹ mọ̀ pé jọ́tọ́ máa jọ́ bá mu ilẹ̀ jọ́ náà ní ọ̀nà tí àsìkò tí ọba dalẹ̀ ó ṣeéṣe kó ti gbàgbé. mi gbé káyé ti yẹ ni lèmi náà o ah! ẹ kú ìjókòó ẹ sì kú tọ̀nà iṣẹ́ tá ẹ gbé rán mi mo ti béèrè lọ́wọ́ àwọn mọ́nímọ́ní mo sì ti bá àwọn àgbàlagbà mọ̀nyẹ̀mọ̀nyẹ̀ sọ̀rọ̀ hmm. mo béèrè lọ́wọ́ àwọn ìyá mi àgbààgbà àmọ́ apá kan ẹja apá kan akànnì kò ṣeé jẹ kò sì ṣeé sọnù ó ti wá di kólókóló tá a lọ rèé so má já lọ́rùn àjọ kàn mọ́ gbé kíni. Baba, I don't understand what you're talking about. Gbogbo nǹkan tẹ̀ ń sọ yé mi. <laughs> Eh? ọ̀dà wọ́n ṣàlàyé rẹ̀ bí ó ṣe yé yín ìdílé tá ẹ ti wá igi ọlà ni wọ́n fi pilẹ̀ ìdílé yín mhm. ọmọdé inú ilé yín ó di dandan kó lówó àgbàlagbà tó ń bẹ inú ilé yín ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ máa mi owó dé bẹ́ẹ̀ bá ta omi lásán ẹ ní owó kọjá bíi téèyàn lówó dé. but you very right. àmọ́ kíní kan lọ́ọ́ bá àjà òjẹ́ <laughs> apá rẹ̀ gùn jù kan lọ. ṣé ẹ rí lórí ọ̀rọ̀ oyè tẹ́ ẹ sọ fún mi pé ẹ má mú bọ́ lórí rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ṣe ń ta kò débi tẹ́ ẹ ràn bẹ́ẹ̀ sì ṣe ń yìn kò dùn mm-hmm. ṣe fẹ́ gbọ́ kò lè dùn. why. Ah, ẹ ṣe ó ti tó bí ẹ̀mí ìlú tí wọ́n ti dìbò fún yín tẹ̀ dórí ipò. bàbá ìdí nǹkan ti fi wá bí nìyẹn bàbá ṣe lè e sinú máa pé ẹlẹ́ẹ̀kẹta the first time mo wọlé wọ́n ní nǹkan kan ṣẹlẹ̀ ń bì kan ó gbà fọlọ́run the second time ló amaze me jù i was so surprised wọ́n ti mo wọlé wọ́n ti announce me the next day wọ́n ní nǹkan kan tún ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta yìí bàbá mo fẹ́ jẹ́ kó rí bẹ́ẹ̀ orúkọ àwọn fámìlì mi wà stẹ́ẹ̀ ṣe é fẹ́ kó rí ọ̀rọ̀ sẹ́rẹ́ nu mi yìí tí n bá fi gómìn fún yín ó ṣe ṣe kẹ́ ẹ má jẹ́ àmọ́ tí n bá fi sọ̀rọ̀ fún yín ọ̀gangan ọ̀dàn lálákè sọ mo fẹ́ kẹ́ ẹ tẹ́tí inú kẹ́ ẹ gbọ́rọ̀ tí mo sọ fún yín ẹ lè débẹ̀ ẹ lè débẹ̀ ìṣẹ̀dá yín orí owó nìkan lásán lọ́yàn wá sáyé ṣé ẹ ti gbọ́ ẹ lè dórípò àmọ́ ẹ ní kan owó ni mo sì ti rápẹ̀rẹ̀ owó lára yín ẹ lè dépò kankan ẹ má dára yín láàmú àwọn ayé ló bẹ́ẹ̀ kì ṣèmi bàbá You don't understand what I'm talking about. Mm -hmm. Reasons if you want believe me. kill a machine. Papa, check ṣé get nǹkan tí mo sọ ni. family me. orúkọ papa papa me was sick. Ṣé ẹ mọ̀ pé wúrà jákùn tiẹ̀ ọ̀tàdí wọn, àgùntàn táwọn ọ̀ràn wọn jákùn olódì bá mọ̀rún mìlá níjọ́ tí ń sawó relé ẹlẹ́ni tó eleni. ilé ẹlẹ́ni ọ̀rún mìlá níwò ikú ilé ẹlẹ́ni bó o ní ilé ẹlẹ́ni ṣe rí ikú ilé ẹlẹ́ni wá sọ fọ́rún mìlá pé ilé ẹlẹ́ni bẹ ní wọlé wọn èmi kọ́ ọmọ sọ̀rọ̀ àwọn ìyá mi àjẹ́ àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní kí n sọ fún yín kẹ́ ẹ yín láàmú ẹ ẹ lè dépò òye kankan ẹ sì lè gorí ipò kankan àmọ́ ẹ nìkíní kan lọ́wọ́ owó ni ìṣẹ̀dá yín lọ́wọ́. Ah. I'm a rich man I've got money nǹkan tí mò ń sọ fún yín pé agbára ni mò ń wá you no getting it èèlò ni àwọn ọ̀yà máa gbà èèlò lẹ́yìn máa gbà èèlò ni everybody máa gbà tí máa fi débẹ̀ I need to be the next senator of this district. I've got money. agbára nìkan ló kù tí mo wá. Eh, talk to me. ọ̀dà bó bá ṣe pé lórí ọ̀rọ̀ agbára náà lẹ sì fẹ́ ẹ sì fẹ́ dépò náà mhm. ẹ fẹ́ kẹ́ ẹ mọ̀ bọ̀ kílẹ̀ ọmọ rọ mhm. àbí bẹ́ẹ̀ kọ́. ọ̀dà ẹ̀jẹ̀ àṣẹ báyìí tó bá di ní ọ̀la hmm. ẹ̀yìn ẹ̀ padà wá bá mi ẹ jẹ́ kí èmi náà tó tún àwọn mi àjẹ́ lọ àwọn ẹyẹ sápò yorùbá àrò ní mẹgàlè sápò yóògùn. àwọn afínjú ẹyẹ wọn máa ń jẹ nígbà gbogbo ògbólógbò ẹyà jẹ fún mi nìyẹn mọ bí ẹdínkù yín mú ẹdínkù yín mú ayé ò ní jẹ ti fún tẹdọ ti. àmín àmín ẹ dada mi ẹ dada mi wọn pàwọdà wọn tàwọ sí lórí ọ̀rọ̀ náà. that would nice what I wanted to know is mo ní owó èrò làwọn ìyá máa gbà I'm ready to do anything anything tó bá máa gbà mo gbọ́dọ̀ dórí ipò yẹn. ẹ̀yin ẹ fọkànbalẹ̀ níwọ̀n àgbà tẹ́yin ti fèmí lọ́kànbalẹ̀ pé gùsì tèmi náà yóò lépo lójú ah, ah, iṣẹ́kíṣẹ́ ẹlẹgbẹ́ mi ẹ máa retí èsìkèsì lọ́dọ̀ tèmi náà wọ́n jẹ. baba hmm? àti epo àti epo I can afford to do anything I am capable ok. etí àwọn ìyá náà di gbogbo tó ẹ̀ ń sọ pátá ni wọ́n ń gbọ́ ah, ẹ mọ̀ pé ogun bẹ́ẹ̀ bi tẹ̀ wáyé ẹwẹ̀gbẹ́ yín ẹwẹ̀gbẹ́ yín ogun rèé bàbá yìí fura. mo ní liquid cash after money agbára rẹ̀ kí bá mi wá. thank you. ẹbí mo sọ fún yín párúgbó ẹ̀sìn ọ̀gbọ́dọ̀ jẹ́ kán àgbájá kan ò sì gbọ́dọ̀ jóbi èjò látọ́ báyà á bà nílẹ̀ lẹ̀ òun lọ́mọ nǹkan tó gbójúlé ẹlẹ́dẹ̀ tó tẹnubọnú ra bí ọba ní nǹkan tó wá kò ní gbẹnu kó ń bẹ ṣífù ọ̀rọ̀ yìí ti já sọ pé ó ti já sáyọ̀. that is what i'm waiting for. what is the solution bàbá kí ni solution. <laughs> ṣe rí ipò oyè tẹ́ fẹ́ dé ìwé dandan kẹ́ ẹ débẹ̀ ní ìsìn mhm. àmọ́ ìgbà onígbà òun là á gbà fún yín ṣe é mọ̀ pásọ aláṣọ òun lọ̀gáńdà abora mhm. ẹnìkan nínú mọ̀lẹ́bí yín òun lápá lápá sáyé táwa máa lo kádàrá tiẹ̀ táwa tẹ̀yìn ọmọ lò I don't care láti jìnnà sínú ìtọ́. I don't care. My papa's name is a stake. Orúkọ àwọn mọ̀lẹ́bí mi wà stake. Mo fẹ́ dépò or anybody. Eh? I am ready. Eh? Ẹ débẹ̀ ẹ débẹ̀ nígbà tó ti jẹ́ pé inú mọ̀lẹ́bí yín náà láti mẹ́ni tá a pa lápasáyé tẹ̀sí sọ pé ẹ kí ló tó wá kù ìgbó náà gbóru lè yàn jẹ ọ̀pọ̀lọ́ tọ́bẹ̀ tí lè tutù àwọ̀ rẹ̀ ó yí tíkẹ́tíkẹ́ lẹ́nu ni. Hmm, tá a la fẹ́ lò. Ah, ìbéèrè tẹ ń dàgbà èmi náà ṣe wá mọ́ nígbà mọ́ ń bẹ láyé tẹ̀ ń bẹ láyé tẹ̀ wá béèrè pé mo lọ̀nà ọ̀run ṣe ni sẹ́mi ti kú ni ẹ wo bí èmi náà ti mẹni tá a lò nínú mọ̀lẹ́bí yín ó dìgbà tá a bá débi tá a ti gbé jura wa lọ ní oríta mẹ́ta bí tọ́mọ tuntun torí ọmọ tuntun ti rí gbọ̀ngàn gbọ̀ngàn gbọ̀ngàn bí tọ́mọ ti kú tíyàrá ọgbọ́dọ̀ sunkún ibẹ̀ láti mọ ẹ̀já lọ ká máa lọ inú bọ́ọ̀dà yìí. Ah, bàbá ẹja lọ́kùnmọ̀. ọkùnrin yìí ẹ̀jẹ̀ ń bẹ lójú rẹ. I need to be there. ó dé bẹ́ẹ̀ ó dé bẹ́ẹ̀ bó ṣe lẹ́jẹ̀ lójú èmi gan ọ̀gbádùn. Ah. ibẹ̀ náà ni kò ọmọ rẹ̀ ọ jẹ́ mọ́ bọ́mọ bá jẹ́ kọjá bíi tí bàbá jẹ́ mọ́ ó ṣe tán tí ó jẹ́ ẹran wọnú èmi ni mo sọ bẹ́ẹ̀ ṣòkòtò abúlé gbà o ṣòkòtò abúlé gbà o òde rẹ ti yá ọyẹ ẹrọ dẹdẹ ẹrọ dẹdẹ ẹ rọ dẹdẹ ẹ wá jẹ mi nígbà ètí tèmi ẹ wá jẹ mi nígbà ètí tèmi òde ti yá òde ti yá èmi mo sọ bẹ́ẹ̀ àlóde ti yá ọlọrẹbù ibi tá a wí ládé yìí o níbi tọ́mọ ti kú tíyàrá ò gbọ́dọ̀ sunkún níbi tọ́mọ ti kú tíyàrá ò tún mọ ẹyọ ṣẹṣẹṣẹ igbó ọ̀dájú ni mo mú ọdẹ yìí mo bá fi ọsà wo inú àjàlẹ̀ sí ni wọ́n ti lọ bọ́ ọ̀sẹ̀ tuntun rẹ̀ lónìí náà ni kò ní dọ̀la òní ni kò ní dọ̀la sọ ti gbọ́ alákẹ́dùn ló mọ́ níyàn oníyàn lọ́mọ alákẹ́dùn àwẹ̀rẹ̀mẹ̀gún ò àwẹ̀rẹ̀mẹ̀gún ò àwẹ̀rẹ̀mẹ̀gún ló bí ọlọ́kà ọlọ́kà lọ́mọ àwẹ̀rẹ̀mẹ̀gún olódùmọ̀mù kékeré ẹlẹ́yẹ ẹyẹ ní ṣe àgbàlagbà ẹlẹ́yẹ ẹyẹ ní ṣe àgbọ̀dọ̀ mọ́lókùnrin ẹyẹ kan lórí ìtẹ́ bí ahéré bá ti patíkọ là ń gbóhùn ẹyẹ lóko ẹ̀yin dọ́là yóò ọyẹ wa gbóhùn mi ní mèṣí àwọn wọn ló tún tẹ́ ẹ bá ń bẹ lóko ẹ tẹ́tí wọlé ká wá gbóhùn àwọn hmm. tẹ́ ẹ bá sì ń bẹ lódò ẹ dẹ̀yìn bọ̀ ká wá gbóhùn mi honorable mo fẹ́ sí ọ nígbẹ́rí ojú kára bí ajere mo fẹ́ kó gbẹ́nu lẹ́kọ́ ọmọ iye odù tó wù bàbá sun pápá ló kó mọ̀jàlá nídélé lọ́ọ̀rẹ́ ròyìn mọ̀jàlá jọ kéde àná òun ní ọlọ́ọ̀rẹ́ ròyìn wá fún ọ èmi bá mojú kan jíjí abẹ́rẹ́ dà tiẹ̀ pàdé hmm. bá gbàlagbà bá fojú kan jíjí níjọ́ náà ní bẹ́rẹ̀ dà tiẹ̀ pàdé wọ́n bí tẹ́jú mọ́ mi kó wò mí dáadáa ẹni tájá bá bá lọ sóde kò lajà tẹ́jú mọ́ lónìí náà sì ni kò ní dọ̀la yàrá kan gbọ́dọ̀ gbẹkùn kó tó lóun ọgbàjá tó bá jẹ́ bẹ́ẹ̀ ó dá mi lójú ẹnìkan fẹ̀jẹ̀ wẹ̀ ẹnìkẹ́ni tó jáde sí ọ nínú mọ̀lẹ́bí rẹ òun láfi ṣe ètùtù dábẹ́ ṣe o tó fi dépò ọlá ipò ọlá ipò kípò tó bá fẹ́ dé tó bá wù ọ tó fi débẹ̀ níjọ́ tí ọmọdé bá mojú kan jíjí níjọ́ náà ní bẹ́rẹ̀ dá tiẹ̀ pàdé gbàgbàlagbà bá fojú kan jíjí a sì bẹ́rẹ̀ dá tiẹ̀ pàdé ẹlẹ́dàá ni tí ó gbàbọ̀dè nínú mọ̀lẹ́bí ọ̀nàrẹ́bù níbikíbi tó o wà mo fẹ́ kọ́ tatú wẹrẹ kọ́ wá jẹ́ mi ní mòho mòho mòho ní mèsì àwọn ọmọ lótú ìfẹ́ ìwọ ni à. ìfẹ́. sọ ọmọ dáadáa. dẹ́sẹ̀ wọn ni dọ̀rọ̀. má sọ lọ́mọ má sọ lọ́mọ. oníkanrẹ́sí oníkèrè sí kèrè tó ń bẹ lájúlé ọ̀run ó yẹ tilẹ̀kùn ọ̀dẹ́ ayé ẹ̀sìn ìdọ̀rùn kalẹ̀ ó yẹ dá padà padà. no no no papa don't you get it. erika. that is my only daughter. ọmọ kan ṣoṣo tí mo bí nìyẹn. no no no. ṣe ọmọ tèmi lọ bá wá lù ọ̀nà rẹ́bù ṣé nǹkan kan ọmọ sí ọ̀nà èmi mo sọ fún yín pé gbọ́ ọ̀dájú ni mo ti bá fi yín sanwó inú àjàlẹ̀ sí ni wọ́n ti lọ rẹ̀ ṣètùtù rẹ̀ kí ló wá dé. this is my only daughter. ọmọ kan ṣoṣo tí ọlọ́run fi ṣàánú mi nìyẹn. anybody who is gonna be my only daughter mo rò pé bóyá inú àwọn cousin àbí eh, eh, sister brother auntie like that. honourable ṣáà ní gbogbo ẹkún dẹ̀ ń sùn yìí àánú yìí sì ṣe mi tó mi bá dábọ́ lójú yín ìkóṣe ẹ̀jẹ̀ rẹ bá lònù tó ti gbọ́ tó bá gbẹ lásán lè yẹn wọ̀ èèyàn kéèyàn tó bá wọṣọ tútù sọ́run wèrè ń ṣe ni má mi nínú yẹn. bàbá bàbá bàbá bàbá. How are you, my dear? Hello, darling. Mm. I'm good. She ẹ wà lonely ìjà? Not at all. Ṣáàdì péjú. Ẹ ti kíra yín tán bẹ́ẹ̀ yẹn sin ẹ ti mi sórí dúró. Come over here, my dear. Hey. Hello, darling. Yes, ah, ah. So, ìfẹ́ olúwa one bá mi jẹ owó ọkọ mi. Ah, look at you. You know my dad. Ó jẹ́ tètè ṣe kó wá gbalé ọkọ tiẹ̀ lọ. <laughs> This is my husband, right? Mm-hmm my daddy. Oh. Mm, eh? ẹ gbà mí. Ah, níbo lẹ wá lọ láti nǹkan. Ah, a lọ ṣe window shopping ni that's why we are not carrying anything. window shopping. yeah window shopping. okay how much is my bill. good <laughs> all right tá bá ti lọ ṣe shopping yẹn i will now text you what your bill. you get it. I don't get it. If you don't get it, then forget about it. Okay. What's wrong with you? Um, Daddy. Yes, love. Ẹ jẹ́ kí mọ́mí máa hide whatever tó bá fẹ́ hide for yín. I have a special present for my special daddy. Really? Yes. <laughs> This is for my dad. Ah! Wow! Ìfẹ́. Uh-huh. Ìgbà wo ló lọ ra ilé yìí tí mi ò mọ̀? Ẹ need láti mọ̀ náà. Yeah. Mo kàn decide láti ra special gift for my special daddy. Oh wow, really? Yeah. So Amy was special. Oh, oh, oh, oh! I oh. never said so. No, no, no, no, don't get it twisted. Nǹkan tó ń tra láti sọ fún ẹ̀kọ́ nìyẹn o. Ọmọ mi love ẹ now. Hmm. But you hmm. know, you know, she, she's my born and known like. I can hmm? see that. I love you so much. I <laughs> love you. <laughs> Did you know what? Ọmọ kan tó amaze me bí ṣe jókòó sí black ten kan mo ní gbókè kí n tiẹ̀ dìde kí n lọ sí other living room kí n lọ mú brandy kí n kàn fi calm nerves mi you know and look at what my daughter did look at what she did she just surprised me And enormously. I can hmm? see that. I love you so much. I love you, know you I promise to do anything to make you happy. Mm, hmm? Same here. ọmọ sansan bíi owó àyìnká àgọ́ àrìngbàrà bí ẹni ẹgbẹ́ ń dùn ẹbùn màdàn àyíkẹ́ olùṣèyàn ni ò bá ṣe ò ìyá mi. Hmm. you're welcome daddy. <laughs> so ìwọ nǹkan tó gbé sínú nylon bag lélẹ̀ ẹ́ táwọn house help tó ní pé kán gbà lọ́wọ́ ẹ̀ kán bẹ́ẹ̀ gbé dání o ní no no no no it's something special you ba mm-hmm. nǹkan tó wà ń bẹ̀ lélẹ̀. ò ṣe ìyá mi hmm. hmm. elevated wo ó jẹ́ tètè ṣe kí akíwọ náà gba ilé ọkọ ẹ̀ lọ́kọ tèmi lélẹ́yìí o. no mommy i'm still on that underage now i'm not ready. Ah, ah, ṣo fẹ́ lé ọmọ mi kúrò nù lẹ́nu ẹ mi ò rọ́ṣẹ́ o eh, you know what calm down tó bá ti rí ọkùnrin tó sùn tẹ eh, fine boy like your daddy náà mẹ́rin ṣùgbọ́n. mi ò tiẹ̀ tí rẹ̀ dì. ah that's my girl. ìgbà tó bá wùn ẹ́ ni ẹ eh, má kánjú onígun òwúrọ̀ ṣẹ. ok wo wo wo èyí tó jókòó sẹ́gbẹ̀ẹ́ ọkọ mi tó ó yá dìde kó bọ́ sí kitchen kó lọ dáná. mọ́mí ẹ ti promise mi pé máa dáná fún mi. excuse me will you get up. èmi jẹ́ kí yan enjoy ìyàwó pin tẹ̀lé mama i don't like it. can you hear that. Mm -hmm. okay má worry. Yeah so yeah, ṣòwò mi missing because mo bí pé get a lẹ́nkàn sọ pé ẹ get ẹ mo dẹ̀ ní forget about it and ẹ̀yin náà no you can you, you, you, you can forget about it. Oh come on yeah. that's the deal. that's not the deal so make my transfer one point three million. okay tí n bá máa ṣe fún ẹ ojú ọmọ ẹni ti ṣe. why kí ló dé. deal or no deal. no deal i want so, my money. don't forget about it come on yeah, look at you come on. Ori. Huh? Hmm? ó láìkó owó. ṣé kò yọ mi ni. I am proud of you. Uh-huh, so, My pretty darling. So do the transfer. Let me go assist her in the kitchen. Tabat okay? the bedroom, I should yeah. Okay. Bashir mo kí wọn kú ọ̀fọ̀ lágboolé yín àánú ṣiṣẹ́ mi ìṣẹ̀dá tiẹ̀ ti gbàbọ̀dẹ̀ ìṣẹ́kíṣẹ́ ni mo fẹ́ràn ó sì dá mi lójú pé èsìkésì ni wọ́n gán gbà wá òní ògúndógúndó sẹ́mi tí mo ti jẹ yẹn àròsè bẹ́ẹ̀ tiẹ̀ mo bù jẹ níbẹ̀ ṣebí gbàdá ni wọ́n fi gbọ́ mi fún mi eégún lé bẹ́ẹ̀ lápá ọ̀tún abọ̀rìṣà lẹ́ bẹ́ẹ̀ lápá òsì wọ́n wá gba kírímọ́tò sétí àwo wọ́n fẹ́ jẹ́ ìjọba igúnnugún ayé o igúnnugún ayé o ẹ̀yin lẹ gbé ẹbọ bá rè kọ̀lú ọ̀run tó dúró tó gbèsè rẹ̀ bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín tẹ́jẹ́ kọ́ jẹ́ mi ní mèsì mèsì àwọn wọn ló tu agbe nídà sọ́jà nílà ìkáró àlùkò hmm. nìkan nídà sọ́jà lóde ìkosùn lèkèlèkè o lèkèlèkè o lèkèlèkè aláṣọ funfun ìwọ nìkan lọ dáṣọ tiẹ lóde ìkẹ́ fún ọyá gbogbo yín ẹ̀rọ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ jẹ́ mi nípa ètè ní. ìwọ o ti dẹran ẹ bọ́ra nígbà wo lè ní dọ́pọ̀lọpọ̀ bá ti tutù awọ ìlú yìí. honorable. hello. èmi náà mú un jọ iṣẹ́ ti jẹ́ ọmọ aláṣẹ jẹ́ òwò sì ti jẹ́ ọmọ aláṣẹ là wo bí ẹran rẹ ti dé. ẹ ìfẹ́ olúwa ìfẹ́ olúwa ti wà lọ́dọ̀ yìí. ẹran rẹ ti dé ọ wá gbọ́dọ̀ pẹ́ níwọ̀n ara ṣe sà tó bá wà mo fẹ́ kọ kàn mí lára so ti gbọ́ ṣe kíá ṣe kíá ṣe ẹ ṣeun. Jíjẹ mi ní ọ̀hún. Ẹ̀yin tọ́lá yé mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ṣàngó Olúkòso àjára náà kàtà yẹ̀rìyẹ̀rì. Iná lójú iná lẹ́nu, èéfín iná lásán ni wọ́n ń dá Ayé ayé ayé ayé ayé ayé ọmọ ènìyàn. ń lọ yìí ilẹ̀ ti ṣú this is past twelve wọ́n eh, ní ní abíire òkè rìn dé òru i don't know why the rush. my dear i understand ó mọ̀ra àwọn politician eh? politician only day or night o oh. anytime ló máa ń pe meeting sí. Eh? ọkọ mi. Yes, my dear. you can always go for this meeting in the morning. Ah, ah my dear, come on. Eh? Kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ sí mi. Kò sí ewu fún mi ìjọ tó ń mẹ́kú lóṣòro. I sincerely feel that something is wrong. Like you are tense. This is not you. People no, Shelley, no, talk no, to me. No, I'm okay. I'm very, very okay. Oh, oh, oh, possible we to the emergency meeting talk with You You understand? We more, more, more, more plan for tele. You understand? Eh, bóyá torí ẹ̀ mo you know, we have pé mo plan for tele. Eh? And this can't be till tomorrow morning. No, it's an emergency meeting, impromptu meeting, my dear. Eh? don't worry. ẹ jẹ́ torí Ọlọ́run ẹ wà careful like extremely careful ṣe mọ̀ pé ta ti lè gan sìn àwọn ọmọ burúkú tó wà ń bẹ̀ yẹn kò sóríṣiríṣi ọgbọ́n tí wọn kì í dá if you see anything unusual please don't stop i beg you. okay thank you. thank you. Mm? tẹ bá ti débẹ̀ kẹ́ pè mí. I will. Okay. I love you. I love you too. Mm-hmm.

ọgbọ ọyẹ kọ lọrẹ gbàlù ní kọ ọmọ jojo yọgọdọ dúkù yọgọ ọjọ sọtún ó sì ọsùnkún ọ̀nàrẹ́bù dápadà ah! dápadà tẹ́tí kan gbọ́. sórí ọmọ tó ń wò yìí òkú ayé lásán ni yọ kàn máa sọ̀rọ̀ lórí èpè ni ọ̀rọ̀ rẹ̀ ò ní bàtà yé mu mọ́ bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ ìbí ní òun ó sì mọ sọ̀tò sógbó lẹ́nu àti pàkádàrà rẹ̀ dà ó ti dìran sí ajé fún wọn sórí gbogbo pòkípò tó o bá lọ lásìkò yìí kó o tó rò lọ́kàn pọ̀ fẹ́ dépò kan ò ti débẹ̀ ọ̀rọ̀ jáde àṣẹ ti tẹ̀lé ni ayin àti pálápàsáyé. tẹ́tí kan gbọ́ kìlọ̀ ìkìlọ̀ tó ń bẹ́bẹ̀ ọ́ jẹkún tó ń sun lọ. so tipa tí mo sọ fún ọ ọmọ yìí gbogbo gbàkígbà ẹ máa dùn nínú ni o tọ́ba lòun fẹ́ jẹku kẹ́ ẹ wá fún un tọ́ba lòun fẹ́ jẹja kẹ́ ẹ wá fún un ọba ló ṣùpá lọ́ba wòun jẹ ọgbọ́dọ̀ lọ́ọ́ rẹ̀ wá fún ni ọmọ yìí ọ̀gbọ́dọ̀ fíjọ́ kan rí bànújẹ́ sórí gbogbo ìgbà tí wọ́n bá wá ń dùn nínú nǹkan tí wọ́n bá fẹ́ yọ ọmọ bọ́ sí i àmọ́ tọ́mọ yìí bá fíjọ́ kan rí bànújẹ́ àgàgà kọ́ wà lọ rèé sunkún kó mi ẹkún rèé ó jálẹ̀ àjàgbàjàgbàjàgbàjàgbàjàgbà nǹkan burúkú ọ̀sẹ̀lẹ̀ o ọ̀rọ̀ burúkú ò ní tẹnu mi jáde sí ọ o sọ wá rí pàtàkì ni pé ọ̀rọ̀ rẹ ti dọ̀rọ̀ bàtà sọ ọmọ pẹ́ni tí òlu bàtà ọ̀gbọ́dọ̀ wá gbádá ẹni tó bá sì wá gbádá ọ̀gbọ́dọ̀ dédìí bàtà bẹ́ẹ̀ yẹn bá wá gbádá tó lóun fẹ́ fi jójó bàtà ó tọ̀ ń ṣe bàtà bàtà níta gbangba kọ́ ọmọ lè bá ṣe bàtà bàtà níta gbangba lọ́jọ́ ẹ̀ mọ́ ọ̀fà ó létí sọ ọmọ pé kókókó là ń rọ́ bá a di tí ọ̀nà rẹ́bù mọ́ ń bọ̀ sọ̀rọ̀ ó sunkún ìkìlọ̀ mo ti gbọ́. kò jù bá ń lọ ah. kò jù bá ń lọ. Ah. bàbá ah. ṣọmọ mi ò ní kú. báwo bá ti fi okú ọwọ́ rẹ lọ́wọ́ àwọn ọ̀dùnnú. ọbẹ̀ bọ̀ kan ọbẹ̀ bọ̀ kan ìkan máa ń sọ ọ̀nàrẹ́bù yìí e, e, e, èmi wà lọ́bẹ̀ dípò ọ̀nàrẹ́bù ariwo tó ń pa nílọ̀rọ̀ àwọn ìyá mi ó fẹ́ mọ́ bí mi nú o àbí irú kí lélẹ́yìn náà mo sì béèrè lọ́wọ́ rẹ pé sẹ́mi rẹ gbé ọlẹ́mi rẹ gbé mo ní sáyà rẹ gbọ́ láyà rẹ gbà ọwọ́ àtọ́mi lójú bẹ́ẹ̀ fún emolo sẹ́mi mo bá jà sípò ni. ìwọ tó yẹ kó máa jójó rọgọdọ rúgù rọgọ ọwọ́ àsunkún ẹ̀yin tó la yí ẹ̀yin dà afẹ́fẹ́lẹ́lẹ́ tí ń relé olókun ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tí ń relé ọlọ́sà ẹ má relé ọlọ́sà mọ́ ọyẹ wa gbèsè dá rẹ̀ rìnrìn àjò. ààrẹ. nǹkan máa ń sọ ọ́nà rẹ̀ mú mi nígbà tó bá ń wápò wọn ní mọ̀ ah! ó máa pàṣẹ ó fẹ́ kọ́ lọ kí mọ́tò bíi mẹ́jọ máa tò tẹ̀lé ọlọ́run kan máa fọ́n fà fún fà fún wèrè ní ìyà fún wèrè ní ọmọ pé kò rọrùn gbogbo àwọn ọ̀rọ̀ kan èèyàn iṣẹ́ lásán iṣẹ́ kékeré ọ̀rọ̀ kan ayé ayé ayé ayé ayé ayé ọmọ ènìyàn ayé ayé ayé. kọ́rí àpáàdà fúlùkọ. káyé má ṣe rí wa mú o tọmọtọmọ ẹ̀ṣà mi àṣẹ o. káyé má ṣe rí wa mú o. Ah! fifty missed calls ah nǹkan ti ṣọmọ mi. Ah. ṣé rí òyìnbó tẹ̀ ń sọ ní ọ̀padà kó bá yín torí mò ń kọ́ fún yín nìsín ẹ̀ pa rẹ̀ adékẹ́ ọlọ́run mú ọmọ náà wá ah. títí ọjọ́ méje ká gbédé àyín káàrọ̀ padà gbogbo nǹkan tẹ̀ ti fún jẹ èèwọ̀ tẹ̀ ti fún jẹ káàkiri bí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ bá kú wọn níwájú òkú yín o ah. èyí mo sọ o ẹ bẹ́ẹ̀ bọ̀ wá bá mi. <laughs> much tì mí òun yìí ló tì mí sí i àti ìbéèrè tán kí torí pé ẹni tí mo nífẹ̀ẹ́ jù lọ fẹ́ gbà lọ́wọ́ mi. kò yẹ kó jọ ọmọ mi tó dé mọ nǹkan tó jù mí rí leave me alone leave me. I hate you. I hate you. Leave me. Ìkà ló ṣe yìí o. Ìkà ló ṣe yìí. Ìfẹ́. Ah. Ìfẹ́ Olúwa. Forgive me, please. <laughs> ṣàánú mi jọ nítorí ọlọ́run gbà mí sílẹ̀ má pa mí síta gbogbo ilé nítorí ìwà tó mọ̀ ẹ́ mú ṣe ń ṣe jọ òkú mi náà lẹ́ni kankan ìfẹ́ is my only child too. no. <laughs> no! ayé ayé ayé ayé ayé ayé ọmọ ènìyàn ayé ayé ayé. káyé má ṣe rí wa mú o. Suraju Suraju ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ń sìn wàá lọ sínú estate ṣọ́nà tí máà tó máa ba ìṣeré yẹn Alhaji very good tó sì wà tó tún fún ẹ ní kankan ní àná ó pè mí sí o ní táyà òun extra táyà yẹn ti jò sẹ́yìn boot so kò lọ gbé wa. ṣé ilé orin náà ni. àánú ah, ilé ẹ náà ni ó ní tó bá báyàn gan ó ló wà lẹ́yìn boot. mo tán. okay kí lẹ wá ń ṣe bíbáyìí látàárọ̀. ṣèyí ọ̀gá wàhálà ẹ̀ kì í ṣiṣẹ́ kékeré lélẹ́yìí o. wàhálà ló ń fún wa láti àtàrọ̀ tẹ ti lọ bá ṣe ń di báyìí láàrin ojú mi láǹdì láàrin ojú mi. ẹ ń pọ́n ojú mi ẹ ń rojú mi àbẹ mọ nǹkan tẹ́ ń ṣe. wàhálà ọ̀gá. ṣínà máa yẹ̀ lè dì sí ìlú. tẹ́ńdákẹ́jọ́. mo ń bóyá tó kí wàhálà ìtẹ̀lẹ̀ mo ń bó ń mọ̀. nígbà tó ń ké kí ló kàn. géètì mo kí ló kí kí ló. ọ̀gbẹ́ni Fitayo lè jẹ́ káwọn tó kí tàrí. de la calle. Muere ya. ¿Eh? ¿Cuál es? 누구 누구? lẹ̀ mo fẹ́ ju ohun píkṣọ̀ tí ẹ̀gbọ́n àgbà fún omi ọ̀nà jẹ́ ká lọ sọ fún ẹ̀gbọ́n àgbà mo fi tó mo fi tó ọmọ píkṣọ̀ géètì ẹ̀gbọ́n àgbà fún wọn wà lánàá èmi àti tàfí wà nílẹ̀ mo fẹ́ ju píkṣọ̀ yẹn ẹ̀gbọ́n àgbà ní tó bá ti kọ́ máa fún wa lówó wà ní tàfí kìláàrù fi táyà lé ọmọ yá mi jẹ́ ká lọ bá ẹ̀gbọ́n àgbà pátí lé nìyẹn. 우리 끼니 우리 치카 에페 줘 치카 에네 아 치카 사이 로베 과바 치카 사리 핏 오. 오늘의 과바 이래 돼? 아. 이. Ah, ilé ìgbọ́ wa jẹ́ máa dùn mí. Ẹ kí nìyẹn wá ní ṣe pẹ̀lú tí ń bẹ́lẹ̀. Ẹlẹ́gbọ̀n ẹ mọ píkítọ̀ tẹ fi wọ̀n mí níjẹta yẹn píkítọ̀ yẹn gan gògé yẹn ẹ tí wọ́n mọ̀ kó tó dùn mí jẹ lẹ́gbàgbà ó di owó ẹ̀ ó di ẹsẹ̀ wọn ké like ọmọ ìwòrán yìí fi ara ẹ̀ ní pé wọ́n sọ fún lè pé à ṣọlájú tẹkùnmọ́ sọ́dọ̀ lẹ́gbàgbà ọmọ tí mo rí píkítọ̀ yẹn àníṣe ẹlẹ́gbọ̀n gẹ́rọ̀ kíni àyàm kíní kan àyàm igbá kan ẹ tẹ tó wá bàjẹ́ ńbẹ̀ ni pé táyọ̀ ọ̀gá mi wà ńbẹ̀. ilé tí ti táyà táà sọ̀rọ̀ owó. tí ẹ bá ti débẹ̀ tẹ bá ti gbé nǹkan tẹ fẹ́ gbé ẹ má gbàgbé táyọ̀ ọ̀gá mi o. Ah, ẹlẹ́gbọ̀n gbàdé ká máa ń lóbìnrin yẹn jọ. ẹ dúró ah. ṣé kò ẹ sórí ibú mọ́ tilẹ̀ ẹ farabalẹ̀ ẹ sí èrè mi. ẹ̀kọ́ tẹ̀ sọ tó bá yé mi dáadáa sìn n tẹ́ ẹ kí n mọ̀ ni pé ọmọbìnrin tí mo fi hàn yín òun ni o. Ah, òun náà ni sẹ́mi wa pa ọ́ fún irin òun ò ní ẹlẹ́gbọ̀n àgbà ẹ̀ka ẹ̀kẹ́ lọ òun lélẹ̀ ẹ̀ka ẹ̀kẹ́ lọ òun ni tẹ́fù omi níjẹta ẹlẹ́gbọ̀n àgbà òun ni òun ni sẹ́ẹ̀ ọdún bùtọ́ àtó mọ́. olówó mi tẹ ẹ ah, ẹ ká máa lọ ah, à ẹ bá mi bẹ. wálé jẹ̀lé ni wálé. gbọ́dọ̀ ẹ máa bọ̀ ẹ máa rí ní ilé párọ̀ ẹ máa bọ̀ ẹ máa yọ kílékílé ẹ máa yọ kílékílé. báyìí ilé yẹn láti ló ń wọ yẹn ọmọ yẹn ké ẹ tí mo lè parọ́ fún yín tẹ bá ti bọ̀ ẹ bá gbé táyà ọ̀gá mi bọ̀ táyà lè lè yín sùn. ẹ ṣú ọ̀pẹ rí gángan. píṣọ̀ tẹ fún omi lánàá yẹn ni. ẹ nílàdẹ nílàdẹ. àbórí ẹ yí ni ọ̀rọ̀ ẹ ti yé mi wọ́n rán ẹ wá ni àbí mo ní wọ́n rán ẹ ni. wọ́n rán mi kí n bá parọ́ kó má dáa bò. wọ́n rán ẹ kí ló wá ń yọjú bẹ́ẹ̀ kò kí ló yọjú bẹ́ẹ̀ ṣòfẹ́ sọ gbọ́ ọmọ bẹ́ẹ̀. ẹsẹ̀ wí wọ́n ti dun nínú téèyàn bá sì parọ́ kó má dáa fún tán kí mo fẹ́ parọ́ fún sẹ́rí bẹ́ẹ̀ tí ń wò mí bọ̀dá láìsí ní sèkó mi bí wọ́n sì ti dúwe àdúgbò kò yé mi. ẹ kí ló wá mú mi. sẹ́rí ni mo wá sí bíbẹ̀ yìí mo tó jẹ́ mọ́ gba ọ̀nà mo ti gba ọ̀nà yìí tẹ̀mẹ̀ yìí jọ sí. ibi wa jẹ lè bọ̀ lálá yìí ibi jẹ lè bọ̀ lálá yìí sí. mo ti lórí parọ́ kan mọ́yìn fún. ṣé máa sọ̀rọ̀ tó àbò àbò ṣe ló máa parọ́. àmọ́ ìyìnbọn wo bí. lókè ojú mi dára. ṣé oró wọn ọmọ kókó tó sọ pé gbọ́n yẹn olú máa fi irun ẹ lọ sọ́run báyìí. Ah, mo yẹn báyìí sọ̀rọ̀ yìí ṣe mo náà parọ́ ni oh, kí ló ṣe ṣe máa sọ tọ́ ṣe máa sọ tọ́ ṣe máa sọ. ẹ jẹ́ n sọ gbàdámọ́rù fún lọ́rọ̀ mi sẹ́ wa ọ̀yàpọ̀ ni kò wá ṣe. wọ́n ní báwọn mú gbèsè àwọn. ṣé kí ló wò bí àwa ṣe mí ní ṣúẹ́kì fọ́ ẹsẹ̀ yìí. ẹ má yìnbọn. ẹ̀yin guys. ìbọn ìwọ mi ní. ẹ má yìn ẹ má yìn lábẹ́. àmọ́ ló rán iṣẹ́ náà. bẹ́ẹ̀ ni. sori sọtọ. bàbá àròjọ. Ah! ah! ó ti kú gbogbo àgbà. òun ìbú ìbú o. yẹ ó ti kú nípa àgbà. ó ti elégbò àgbà ní mábù ọdẹ elégbò àgbà ti kú o sọ̀rọ̀ káyọ̀dé kan lọ sí police station police station èmi ti lọ police station yá táyà lílé sọ. So. have a good news mo ti rọ́mọ mi mo ti rífẹ́ olúwa wo nǹkan tó kọ̀ kù sí tó máa fi release ẹ̀ fún wa ni pé wọ́n ní kí bàbá ẹ̀ wá tọwọ́ bọ̀wé kí bàbá ẹ̀ wá sign and we have our daughter back in our hands oh my god i can't wait i'm so happy i'm so happy congratulations to us are you okay. please oh no no. <laughs> Let me see your hands. Let me see your hands. Five boy. Ó yà kó dà fọ ẹnu ẹ̀ Let me see your hands. Ẹ má lọ wá ẹ̀ka. Ẹ ní sùúrù fún wọn ní sùúrù. Guy, search every one of them. We we don wait till shut up. Put it down. Put it down, Hello. Any suru now? I want guys go an máa ń bá wọn sọ̀rọ̀ wọn náà wọn àjọ wà ní. Ṣé o yà wèrè? Èmi fine boy lẹ́nu And ẹ jókòó àmọ̀ pé lóòótọ́ ilẹ̀ ti mọ́ bá wa mi báyìí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká jókòó ká dá lọ. so irú àwọn ọlọ́pàá olóòkọ́ wà wájú ẹ̀ irú àwọn scout olóòkọ́ wà báyìí. fine boy ní sùúrù. ok àwa ni o fẹ́ settle God punish you. fine boy tó bá tẹ station wà á tún sẹ́tù àwọn ọ̀gá. God punish you. move move idiot. move move. gently easy easy easy. Passou, mas... Ei! Ah, isso! Mas é pra baixo! Ei! máa lọ ni. àdúró tó ti pa àdúró ṣáṣe kí a. alpha babe náà mi. ó ní ká dúró ní ká látàárọ̀ ẹ eh? ó dẹ̀ mi ṣe olóòórùn you know now. ó mọ̀ na because of fàájì látàárọ̀ ah, I wonder I keep her waiting I don't like it. Oh, eh, eh, Regina, how far now? Ṣé owó yẹn ò tí láǹtọ̀ náà gbọ̀gbọ́n yẹn ni? Oh ẹ̀yin babes ẹ relax àwọn guys yẹn jẹ́ kó yé mi pé owó yẹn máa drop lẹ́nu. ó máa drop ó máa drop láti ń gbọ́ látijọ́ ẹ̀ kí ló ń ṣẹlẹ̀ gangan. kí ni ìtí ń take too far cause this is over five days already àìtí rẹ jẹ́ àìrómira. jọ ìgbà wo ló fẹ́ drop owó gangan. ẹ dúró ná ṣé sẹ́nitọ̀ lọ́ọ̀fù ọmọ ẹ̀ ni. cause tó bá lọ́ọ̀fù ẹ̀mí kò pé yẹ kó ti sanwó ti pẹ́ immediately. babe like I said earlier relax àwọn guys yìí ò fẹ́ rush ẹ ni wọ́n fẹ́ ṣe accordingly so ẹ chill títí ìrọ̀lẹ́ a máa jáyé gan-an. kristo máa wà ní gara tó tó gara náà. Ah, ó náà ń dúró ṣe láti dúró ó ti ń pẹ́ ó yẹ kí n ti. Yes! Oya, ẹ̀ méjì yẹn, oya, out of this place now! Silence! If you move, my feet will fall sẹ́yìn dànù. And then you, ẹ̀mẹ́ẹ̀ta ẹ̀ bẹ́ẹ̀ ṣe wà yẹn dìde báyìí tẹ̀lifíṣàn station. Are you mad? Oh yeah, move. When you get to the station, I'm máa mọ̀ kọ́ tẹ̀ Move! Move! Move! Move! Don't wound me. Move! I'm not a criminal. Don't treat me like one. I am not ìmọ̀ hmm. ah, um, I'm the next person. Okay, sir. Jaa Tibi. Quiet everybody, please. Amen. Amen. It's okay. God bless you. Hey, hey, ma, buy anybody share tọ̀dọ̀ me. But that's the first one to share yẹn ni kò fún àwọn àwọn squad. Àwọn little squad fún ẹ. So, careful. Wọ́n ní kò gbà síwájú. Rárá, rárá. Lemon juice ní ìfẹ́ sọ̀rọ̀ ní ìfẹ́ sọ̀rọ̀ wá ẹ́ẹ́ kí ló tó kúrò lẹ́pẹ́ please má má ẹ̀ dẹ̀ kò mọ́ tó ń ṣe. ọ̀yà gbà gbà gbà. bá ó kéré ẹ̀bùsùn ẹbí bèrè náà olè olójú kòkòrò. ilé onílé ilé onílé ẹ mọjú ẹ mọra ilé náà tún kẹsàn-án ròde ẹ ti fi ojú kòkòrò jọ bàbá yìí. ẹ̀fọ́ wo lẹ́yìn kọ́. ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. please mo fún. Ah, pẹ̀lẹ́ bá mi bá mi. Ah jọ please ìyá yín náà dàgbà ọlọ́fẹ́ bí. Ah, ẹ wọ abẹ́ ṣẹ́rọ̀ fo abẹ́ ṣẹ́rọ̀ fo ẹ bá jẹ́ ká fi ìlú rírin ká fọ pẹ̀lọpẹ̀ ká fi ìgò ká fi lògbò. tó bá fẹ́ fọ́gò kò fọ́gò lọ ní táà fún gbogbo dáadáa yẹn. kókó ṣe báyìí kókó ṣe báyìí. ọkọ ẹ̀yin olóore ni. ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ rọra sí. ṣé àwọn rèé bẹ́ẹ̀ ni sà àwọn ni sà. èmi náà ni sà. a ah, tí mo dẹ̀rù pé tó tóbi gan ni. ṣé pé mi ò tóbi tó báyìí. I am retired Jacob Ibrahim hmm. retired officer from Vigilante. Ah, okay, <laughs> ok ẹ jẹ́ kí àwọn ọmọ mi náà introduce ara wọn. <laughs> ẹ mọ́lẹ̀ ẹ̀bẹ̀ o èmi ló pè ní mo lọ sí United States of I am a traveller o a traveller gan wọ́n pè mí ní ìyá Ghana ṣé ti yẹ yín ní sinmi tí wọ́n kọ́ bẹ́ẹ̀ mo gbà bẹ́ẹ̀ lọ sí United States of mo wé ìbàfọ̀ land. ẹ lọ sí mi wọ́n ní kí ni orúkọ ẹ òun tó bèrè ni ẹ̀wọ̀n bèrè ogbó eléyìí. ẹ ọlọ́run mo wà pẹ̀lú wọn kọ́kọ́ làjọ sọ mo lọ sí kò síbi tíbi tí tìràkúdè. ẹ jẹ́ excuse me ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ bá bẹ̀rẹ̀ madam ìyàwó mi ni òun àwọn squad yìí oh, in exceptional of the boy in blue oh, mi ò mọ family rí pẹ̀tọ́rẹ́ àwọn ọmọ mi ní ìdẹ̀kí ń tàyàn dànù ẹ rí i pé kò sí kò fi ibi jọ wá just as kọ́lọ̀ bíi ti Buhari ni eh, we call him Taliban because Tairu Tairu lórúkọ ẹ̀ oh. kì í ṣọmọ wa kódà mi mọ family ẹ̀ but mo close mọ́ àwọn ọmọ mi ni mo wá match wọn papọ̀ oh, làbí kájọ kórìíre wábi that's right so náà máa dẹ̀ òun ní ìgbèníjà etí that's her problem bẹ́ẹ̀ ni oh, ẹ Yeah. I'm sọ́ọ̀dì fún kò lè wá òkè kò lè wá right ẹni ah. ẹ̀ ti permanent so eh, eh, ẹ ti understand so ẹ já máa bá program now. What is wọ́n ti gbọ́ ọgbọ́n tó mm. God bless you. Thank you for the clarification, mm. sir. Because mo ti ń wò pé like she's mm-hmm. acting so mm-hmm. weird. Yes, All right, sir. Ẹ sà ẹ kí koko fi àkókò ṣòfò. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé kí because unfortunately I lost my husband ọkọ mi tó kú ó ṣèlérí wípé ẹnikẹ́ni tó bá bá wa rí ìfẹ́ olúwa pé a máa fún wọn ní hundred million. ẹ jẹ́ excuse me hundred what. hundred million. mo dẹ̀ mọ̀ pé nǹkan tó máa dùn mo ajíbádé nínú nínú sàárè tó wà ní pé kí n mú lè <laughs> rí yẹn ṣe torí tí mi ò bá mú rí yẹn ṣe inú ẹ ò lè dùn òun ló jẹ́ kí n ní kán pè yín wá pé kí n lè fi ẹ̀mí ìmoore hàn ẹ má jẹ́ kí oore sú yín ṣe bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe because when I was in service mo ṣe oore gan ọláì ni mo ń jẹ̀dí ni a retired officer for that matter people loved me so much Amen. so nípa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe lẹ́ máa ṣe yẹn ọlọ́run á fún yín ṣe ẹ̀ lè ọ̀pọ̀ ló máa lérí tó máa promise pé òun á ṣe nǹkan tí ò ní ṣe ẹ ti sọ pé lẹ́yìn lẹ́yìn ẹ máa kó yẹn sílẹ̀ ìrètí inú àtúnṣe kìíní adélé ni ẹlẹ́ni bọ̀kínì kan dùn mí tó pa mí lẹ́kún nu sítórì tẹ̀sọ́ pé ọkọ yín kú ọmọ kan ṣo tí ẹ̀jọ̀ bí náà nìyẹn bí mi mọ̀ nígbà tó wà láyé ṣọ́kọ yín ní low spam can ni. ẹ sà ẹ má jẹ́ ká lọ síbẹ̀ yẹn I don't want to go there. ló ń ṣọlá ẹ. ẹ comrade fujilante. yap yap yap ẹ jọ gbogbo nǹkan tẹ̀sí látàrọ ìpè mi sákìtì. ẹ nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé wọ́n fẹ́ fi ẹ̀mí ìmoore hàn lórí ohun tí ọlọ́run gba owó àwọn ọmọ yìí ṣe mo wá ní ìbàdàn kan ṣe wọ́n wá ń sọ̀rọ̀ wípé ní agbára ọlọ́run máa wá bí hundred kìíní láti sọ faith eh, eh, eh. yes hundred um, thousand ṣàtúpọ̀. ẹ sà ẹ wo kò sí nǹkan tó lè sọ pé kí n má san oore yẹn ṣé rọmọ tẹ́ ń wò yìí a ti ṣe wàhálà gan a ti dààmú gan kó tó di pé wọ́n kidnap ẹ mi gangan lọmọ mi máa ń ṣe ọjọ́ tí àwọn ọmọ yìí tó ṣe oore yìí fún mi ọjọ́ náà lára ọmọ mi yá èló wà ní hundred million nínú oore tó lọ́ọ́ ń ṣe fún mi hmm. tí mi ò ní lè fún yín láyé ọlọ́run má jẹ́ ìdáràn mi lè fọwọ́ sí báǹkì ọlọ́run má jẹ́ ẹwọ ọjọ́ tí mo kọ́kọ́ máa rẹ́gísà five thousand mo fi ṣí báǹkì ṣé làwọn báǹkì ṣe lóyún àti ìta ọ̀sán bẹ́ẹ̀ para wọn dá padà fún mi dì sí. hello madam èmi ni kẹ́ máa face ṣẹgbọn ẹjọ please ẹjọ tẹ́ bá fẹ́ conversation yìí kó dá nǹkan lẹ̀ mí èmi ni kẹ́ face. okay yes since. sit down. since you. ma mm. no no no no no no kò sí wàhálà màá kọ check yẹn ní orúkọ ọkọ yín orúkọ ọkọ yín ló máa wà lórí check so àwọn máa lọ káàṣẹ. ẹ come back please. wo um, ẹ lọ wọlé lọ ti yẹn jọ ẹ lọ tètè ṣe ń tẹ fẹ́ ṣe. <laughs> yes check yours separate He's separate so ẹ lọ sí bank ẹ máa lọ káàjẹ. mi mọ bẹ ṣe fẹ́ kọ format ẹ máa fi kọ age matter. no no no kò need kò need kò need ẹ má worry. I understand age matter age matter tó bá pé lóòótọ́ ni mo pọ spirit sí lára tẹ́lẹ̀ ṣe tí n bá ti ń sọ̀rọ̀ kò ní láti náwó báyìí o gbọ́ tí mo ní age matter please. ẹjọ́ ẹ má yẹ kó pẹ́ we are ẹ wo jáde bá ṣe wọ́n bí iṣẹ́ lórí náà o bí iṣẹ́ lórí náà o ṣọ́ọ́ṣì ẹ̀yìn tẹ́yìn bá sọ pé ìlú jìnnà tẹ pípẹ́ ẹni kọ́mílẹ̀ ní kíríkọ́ ẹni kọ́ ṣó fẹ́ gbọ́ they have city camera here eh? ibẹ̀ ló ti máa ṣẹ̀sìn wẹ́rẹ́wẹ́ ló máa ṣẹ̀sìn gbogbo ariwo tó ń pa yìí wàá gbà wọ́n ní kámẹ́rà tó máa rí gbogbo ohun tó ń sọ bí wọ́n ṣe wọlé lọ yẹn ṣó ti yé ẹ gbìyànjú kó ṣe ẹlẹ́yà ẹ dáadáa ọlọ́run ọmọ ẹni òun fújọ ẹni o. ẹ bọ́lẹ̀ ń bẹ ọlọ́run ló ní fújọ ìjọba ló ń wá ń sẹ́. ìjọba ló ní kẹ́ wá pa anybody nínú agboolé àbí. lẹ́yìn tí ó bá wọlé kan. wọ́n ti fẹ́ pàbúrò ni wọ́n ti gbé lọ mi mọ́bí tó gbé lọ sa. ẹ tí bóòsì bá dẹ̀ ti kú nínú fíìmù fíìmù ò lè dùn mọ́. kò lè dùn ó tán nìyẹn. ṣé orí kú sí mi ni tó bá forí gbé. adìẹ wa ń làágùn ìyá ìdẹ́kẹ́ mọ́sá. dẹ́nẹ́tì yẹyin a lè ráàgùn tó wà lára yín. wàá dá mi mọ̀ pé wèrè ni bàbá ẹ̀. dáadé bí kila waka na na na kila waka uwe kila waka na na na kila waka la kila waka na na na kila waka uwe kila